وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله ọlọ́wọ́ bá èyí tó ṣe pé òun ní ọ̀pẹ́ oore tó ga jù tí ọlọ́wọ́ bá ṣe fún ìlú àti ẹ̀mí òun ni pé ọlọ́wọ́ bá ṣe wá mùsùlùmí àìní jẹ́ mùsùlùmí mọ́ ọlọ́wọ́ ju ẹ̀sẹ̀lẹ̀ sí ní àti ẹ̀mí àwọn ànábì ọlọ́run àwọn ẹni rí tí wọ́n ṣáájú lọ àdúrà tó ga jù nínú àdúrà wọn òun ni tàwáfà náà mùsùlùmí wà alẹ́ ìkìnà kìrìsìtẹ̀ẹ̀nì àdúrà wọn ní ìwọ ọlọ́run ọba tọ́ ọba fẹ́ pa wá ìwọ ọlọ́run pa wá lẹ́sí àjẹmùsùn níjọ́ tí àwọn ẹni eré tó bá kó wọn sínú àlùjáná ọlọ́run fún àwọn náà pọ̀ mọ́ wọn kájọ́ wọn náà jù náà àwọn náà ṣe àdúrà bẹ́ẹ̀ náà ọlọ́run tó rí bẹ́ẹ̀ tó ń kọ́ àwọn ará lẹ́yìn wá ìgbà náà orin tọ́lọ́ ti ṣe fún wa oní orí àlàáfíà èmi jẹ́ ní kí wọ́n bá yín sọ̀rọ̀ fún ìdálálàáfíà ní ìlera mi ọ̀wọ́ pé àlàáfíà ń bẹ ní ìwọ̀nba òun náà ló jẹ́ kí n lè wá bì lónìí àwọn náà ta jókòó dágbọ́rọ̀ náà ọ̀pọ̀lọpọ̀ àti àkòlẹ́wà bì abẹ́lẹ́ ọ̀hún àlàáfíà ti ń bẹ lára ẹnì kọ̀ọ̀kan wa àlàáfíà ti ń bẹ lára ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ̀ ń kó mọ́ gbà á àwọn tí ò wà lálàáfíà abẹ́lẹ́ ọ̀bà fún wa kọ́lọ̀ kó wà fún wa ní àlàáfíà lẹ́yìn wá gbà náà òun náà ni àtúwá tuntun jẹ́ ìjẹ́ agbègbè wa tí a wà yìí agbègbè wa tí a wà yìí ọjọ́ ibi tó ń gbé ọlọ́run ti sọ̀kan balẹ̀ síbẹ̀ àwọn ibìkan wà lórílẹ̀ ayé tó jẹ́ pé wọ́n ń ju àdó olóró ń bẹ̀rù nígbàdégbà tí wọn nàìjíríà àwọn àyíká wà bẹ́ẹ̀ tí wọn ṣubú kàbálẹ̀ bẹ́ẹ̀ ibi ìyàrá ti fọkàbalẹ̀ síbẹ̀ ọlọ́mọ yẹ fọkàbalẹ̀ kúrò nínú àjẹ́ àlékún fọkàbalẹ̀ kọlọ́mọ bá ti sẹ́mi bì ibi tó ṣe fọkàbalẹ̀ kọlọ́mọ bá ti fọkàbalẹ̀ síbẹ̀ àwọn onítọ̀ ga tọ́lọ́ fún wa ni àwọn onítọ̀ àkàlẹ̀ lẹ́yìn tí yóò dá sí ẹ̀ kò sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe inú wàhálà inú ìdààmú lè wọ́n wà gbogbo orí ikú ó tẹ̀lé lẹ́yìn yìí abẹ́lẹ́ oore kọ́lọ́ wọn bá ṣẹ́ra kò sí nínú ayé oore ńlá ni gbogbo ẹ̀ pátáyáyá oore náà wà dúpẹ́ fọ́nà ọlọ́míṣẹ́ wa gba ọ̀fẹ́ wa gbogbo nígbà dúpẹ́ lórí ọlọ́mọdé fẹ́ bàjẹ́ àlékún oore ọlọ́míṣẹ́ wa ṣe fún wa lẹ́yìn wá gbà náà òun náà ni pé àti ẹnìkọ̀ọ̀kan wa kú rọ̀mọdọ́ọ̀nù ọlọ́mọṣẹ́ àṣewájú ẹ̀sán dáadáa lórí ẹ̀ àsìkò táwa yìí àsìkò tó tóbi ni láàrin ọdún ọdún bá yípo ọlọ́run bá fi rọ̀mọdọ́ọ̀n àwọn oṣù tá a máa ń kà yìí rọ̀mọdọ́ọ̀n lọ́lọ́run fi ṣe oṣù tó lálùbáríkà jù gbogbo àwọn oṣù káàkà gbogbo àlùbáríkà bẹ̀ ọlọ́mọdé òfin kọ̀ọ̀kan wa dárò lára dáadáa bá fẹ́ rí bẹ́ẹ̀ náà ni wá síta gbé kalẹ̀ afẹ́gbẹ̀sán níwájú ọlọ́run ìlú fẹ́ gbẹ̀sán ẹ̀yin náà fẹ́ gbẹ̀sán ọ̀rọ̀ bí wàá sílẹ̀ abẹ́lẹ̀ kọ́lọ́ jẹ́ àrísìn ìgbàlódé ọlọ́run èmi fún àwọn bàbá sọ̀rọ̀ kọ́lọ́ tó darí àwọn mi lọ síbi júmọ́ àti ilé ìyọ̀nà ọlọ́run ẹ̀yin náà tí ẹ máa gbọ́ ọlọ́run tó fẹ́ iná ní àgbẹ̀lẹ̀ ọ̀rọ̀ náà kọ́lọ́ jókè ní àtẹ̀yìn kálíwájú ẹni àjẹ́nà pẹ̀lú ọlọ́mọdé ká jẹ́ ẹni náà. لا حول ولا قوة إلا بالله العظيم gẹ́gẹ́ bí àkórí ọ̀rọ̀ tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí wọ́n pè ní child upgrading for Islamic perspective sọ̀rọ̀ wípé ọmọ tá a bá bí báwo ni a ti tọ́jú wọn táwọn náà fi di ẹjọ́ ló dá ìgbésí ayé wọn ṣe tó wá ní abala ìsìláàmù òun náà ni kí a fi wò ó ìyẹn lóde lọ́wọ́wá yóò máa jẹ́ tẹ̀lifíyàtìlẹ̀ àwùlá ìmọ̀ àtọ́jú ọmọ nínú Islam òun náà ni ó jẹ́ nínú èdè lágbára alákọ̀ọ́kọ́ kó di pé a máa ṣàlàyé fún wa ọmọ bíbí òun ni nọ́mbà wán ọmọ bíbí ọlọ́run bàjẹ́ ọ̀fẹ́ kí ọmọ bíbí kó máa ṣẹlẹ̀ lórílẹ̀ ayé. torí pé àǹfààní tó ń ga òun lọ́mọ bíbí lórílẹ̀ ayé àwọn tó jáwé yẹn ní hù ọlọ́run ní ìsẹ́kìrì ọ̀bákò ìnáwó kaná gàfàrọ̀ ọlọ́run ní ẹ̀wá torí jùlọ ní ọlọ́run ọba yìí gàfàrọ̀ ọba tó pọ̀ láti orí jùlọ. ọ̀rọ̀ ní yóò sì ní sàmà àlékún ìdúró tẹ́ ẹ bá wà forí jìnnà lọ ọlọ́run ọlọ́run ló mú sẹ́mẹ̀ yìí yọ àmọ́ sẹ́yìn ẹ̀sìn ojú ọmọ ọ̀rọ̀ ń bẹ̀ yọ máa rọ̀ yọ máa rọ̀ wọ́n bí àmúwá nìyí wàmàlú ọlọ́ọ̀ba yóò tún wá fún yín lọ́wọ́ yóò fún yín dúkìá ọlọ́run fún yín lọ́mọ àwọn afáàdé yìí wáyé pé ọmọ ọlọ́run ọba ó kà sí gán lórílẹ̀ ayé wọ́n tọ́ ọlọ́run ọba ka ọmọ sí òṣìṣẹ́ ọlọ́run ọba náà kà sí ó tàbí wájú. آل ودود الولود فإني مكاثر بكم يوم القيامة ẹsẹ obìnrin tí ó ti fẹ́ ẹni tí ó lè bímọ kẹ́ẹ̀tọ̀ máa fi ṣe yàrá rẹ̀ gbàgbé mi náà kìá wọn. ọlọ́run ka ọmọ sí ká ọmọ ọlọ́run ti sọ pé wàhálà mú àwòlá ọ̀rọ̀ ni àwọn ọmọ yín ẹ gbọ́dọ̀ pa wọ́n kọ́ṣíyàtà ìlà nítorí pé ẹ̀ ń bẹ̀rù òsì ọ̀rọ̀ ni ìnà kọ̀sìláàmù kánà kìtì àlùkẹ́bí rọ̀ ọ̀rọ̀ mẹ́rin ẹ̀dúkọ̀ ọmọ ìjà kù àwọn là àti mú báwọn ọmọ yẹn. ẹ̀yin náà àwọn ará ń tẹ̀lé àdúgbò fún yín ọ̀rọ̀ ni nínú àkọsí lábú. ọ̀rọ̀ ni kẹ́ ẹ pa ọmọ káàlà títí àǹkẹ̀lì rọ ẹ̀sẹ̀ àmọ́ mẹ́ta tó tóbi wọn. àwọn fàbí á sábà gbogbo àti àwọn aláyé lórí ayé lónìí tí a bá ti sáyé wípé àbí mọ́mọ́. kákàgbé ló wá ajẹ́pẹ́lẹ́kù ṣe ẹjẹ́ àgbà wípé àbí mọ́mọ́ táàbà ti bí mọ́mọ́ àti fúnlẹ̀ ayé ní gbèdéke tí ó parẹ́ ilé ayé òye lójú ọ̀rẹ́ bí ẹ̀sìn òkú parẹ́ mẹ́rin ìwò táàbà ti bí mọ́mọ́ torí àwọn náà là ń gbélé ayé yìí ẹlẹ́jọ́ ní wọn ọ̀dẹ̀rẹ́ lò more than two hundred years ṣé ìgbàgbọ́ ayé mi ò bí mọ́mọ́ ọmọdé àbí lónìí nìyí kó ló dún ọ̀rẹ́ bí ẹ̀sìn òkú èmi tí mo fi ojú kó lẹ̀ tó lẹ́kàrà bẹ́ẹ̀ ọlọ́dẹ̀dẹ̀ kílẹ̀ ayé yìí kó máa kọ̀ǹtínú tó wọn lọ́wọ́ bá ti parí ìyẹn ló fi jẹ́ pé lára orí tọ́lọ̀ bá máa ń fi òun náà ni ọ̀mà bíbí wà orí ńlá òun lọ̀mà bíbí àwa tá a tó jẹ́ mi ìrìnàjò náà ọmọ bíbí oore ńlá ni fún wa gbogbo ìwà náà á máa sọ wípé ọmọ yìí oore sọ sí ìlú wa bẹ́ẹ̀ bá wà láyé tí ọba bímọ wàhálà rẹ̀ ọ̀pọ̀ ọkàn rẹ̀ yọ wà níbi kó bímọ ẹgbẹ́ tó bímọ náà ọkàn rẹ̀ ó ti wá bí ọmọ yóò bá àwọn àgbàlagbà so wọ́n ti mọ̀ wípé ọmọ ìgbàdo tóbi so ọ̀rọ̀ ọmọ ètò ìka kékeré so ọ̀dọ́ ti jẹ́ wípé ọmọ bíbí bọ́lá wọn lè fi fọ́ kékeré mu àwọn èèyàn náà ò lè fọ́ kékeré mu bí ẹ bá fẹ́ àwùjọ bá bímọ wàhálà kan nínú ìdílé yẹn àìtètè mú iṣu yẹn wá wàhálà kan ní ìdílé tí ó yẹ bẹ́ẹ̀ lè ní ìdí sí àgbẹ̀yẹ nǹkan ní ìdílé ọkùnrin tí ọba bímọ oríṣi kan lórí olóògbé ní olè pé obìnrin tí ọba bímọ oríṣi kan lórí pé ẹni wá bímọ ìdùnnú tí lórí jẹ́ fún tóògùn bímọ orí ńlá ló lọ́n ti fún àtàjẹ́ ènìyàn náà yẹ pé ọmọ bíbí àwọn àpá nǹkan mẹ́fà òun ni a máa ń tàkìtì ọmọ sí alákọ̀ọ́kọ́ ní ìmọ̀tún lè ní àdìlá ọmọ tẹ́wọ́ rẹ̀ ìdẹ̀kùn kan ní nínú ìdẹ̀kùn ọlọ́wọ́ ọba bọ́lọ́wọ́ ọba máa ń ṣe fún yàn kèfèrí kan nínú mẹ́kà ọlọ́wọ́ ọba proud go sọ̀rọ̀ ṣùgbọ́n bọ̀rọ̀ ni ọ̀rọ̀ ni zanu ni wà máa kọ́lá tó wà sí ìdá. ọ̀rọ̀ ni wà níbi fi nílẹ̀ eléyìí tí mo fẹ́ gba olùkọ́ mọ́dá ọlọ́ni ìgbà tí mo fẹ́ gbà ìgbà tí bẹ́ẹ̀ wà ní ayé olóńgbà wà ní ayé ọlọ́run wa délé ayé kò mú dúkìá wa kò mú kankan wa èmi ọlọ́run wa ṣe ìjà àríṣìláwò máa la pọ̀ jù mo wá fún mi owó tó pọ̀ ọlọ́run kí ni ọ. ọlọ́run èmi ọlọ́run bá fún ní àwọn ọmọ tó lè máa jẹ́ ọmọ tí ọmọ tẹ̀rí ọlọ́run mo fún un ọlọ́run wa máa hàn sí lọ́wọ́ ìtẹ̀lẹ́sílẹ̀. ó ní wọn tẹ́ gbogbo nǹkan ẹ̀ fún gán tó ń máa yẹ kí máa wà àti. ọjọ́ wa ń fẹ́ sí pé kí ọlọ́run bí mi sàlékún owó kí n sàlékún ọmọ kí n ṣe gbogbo ẹ̀ fún ọlọ́run ọba ọlọ́run kàlùmá ìnáwó kámẹ́lẹ̀ àyà àti náà àmì. ọlọ́run ní èrò sàlékún ẹ̀ tó gbé ń takọ ọlọ́run ọba pẹ̀lú tọ́lọ́ kọ́lọ́ ń fún ìyàn lówó láwọn àtàkì kàtúwájú àtàkà kàmúsù ẹ̀yin gbọ́n máa mọ̀ rí pé kí ni ó ìdẹ̀kùn lásọ̀dọ̀ ọlọ́ọ̀ni kéèyàn òfin kọ́lọ́ ń fún ìyàn lọ́wọ́ tẹ̀tẹ̀ ikú ṣùkọ̀ ó ní ìdíkẹ́ òfin tẹ́ fọ́lọ́wọ́ bá lórí ẹ̀ ìwà àdọ́lọ́ bá ti fún lọ́mọ ká mọ̀ nǹkan àkọ́kọ́ nìyẹn ká mọ̀ kọ́lọ́ òṣòro fún wa kọ́ gbàgbọ́ lọ́wọ́ fún mi fún ọkùnrin lọ́wọ́ fún ọ ní o obìnrin lọ́wọ́ fún ọ ní o máa gbàgbọ́ lọ́wọ́ ṣe oore fún ọ ìjẹ̀kùn ọlọ́run lọ́mọ ẹnìkan ò lè fún yàn ọlọ́run kan ní máa fún yàn alákọ̀ọ́kọ́ mi yàn tọmọdé ọmọ tí wọ́n á nìyí ó yẹ zínàtò ọ̀sọ́nà ọ̀sọ́nà lọ́jọ́ ilé ayé bọ́lá ní àwọn ọmọ wa ọ̀sọ́ ni wọ́n kọ́dà àwọn ọmọ kan bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ náà wìdìdánù mọ̀kànlélàdù àwọn ọmọ kéékèèké ni wọ́n ọlọ́dún wọn máa bẹ̀gbẹ́ nínú àdìjẹ́ náà ìdájẹ́ àwọn ọmọ ọlọ́dún tí wọ́n lọ sọ̀fọ́ àbáwọn náà jẹ́ ilé kan náà ọmọ kéékèèké náà wà bẹ́ẹ̀ tí wọ́n gbá nínú ọ̀sán náà kó bá lẹ́wọ̀n bàbá kan tó kó àwọn ọmọ rẹ̀ dání méjì mẹ́ta tó ń kó wọn lórí ọ̀ṣọ́ ní ọ̀wọ̀ ẹgbẹ́ fún olóòtú ní alùmáàlù wà lùbàdàn. alùmáàlù wà lùbàdàn ọlọ́ọ̀ni owó kéèyàn gbé mọ́tò sójú ọ̀nà kọ́wọ́ tọ́ gidi kọ́wọ́ bàtà gidi ọ̀ṣọ́ ilé ayé mi báyọ̀ mọ́tò pé ah! ẹni mọ̀ dáa o aṣọ rẹ̀ mọ̀ dáa o mọ́tò rẹ̀ mọ̀ dáa o onígbọ́lọ̀ kọ́ mọ̀ dá o bẹ́ẹ̀ náà lọ́mọ ọ̀sọ́ lọ́mọ fún yàn tọ́wọ́ láti wá ń ṣe nǹkan oríire kan tí àwa wà pẹ̀lú ẹ̀ ẹ̀rù yóò sùn wá di ọ̀sán ńlá fún yàn tọ́wọ́ bá dé ipò ńlá kan yóò lọ sùn ńlá fún yàn tọ́lọ́ mẹ́yàn lọ kọ́mpítíṣàn kùránì ọwọ́ ajẹ́ pé òun ló tún wá gbégbá orókè ọwọ́ adigun ọwọ́ afọlẹ́bùn ọ̀sìn gbogbo ilé ìwé sì máa dùn ṣùgbọ́n ọmọ yẹn dé kí ni ó kọ̀ sọ̀rọ̀ gbogbo àwọn ọmọ wa fẹ́ràn sí wọn lọ sọ̀rọ̀ wa. ara ń tọ́ ọmọ tó jẹ́ nìyẹn lẹ́yìn wá gbà náà ọmọ tá a bá bí ọmọ yìí ọmọ ń jẹ́ nǹkan mẹ́rin dé àná sùfì ájá ti máa ń sa ilẹ̀ lọ́la. àwọn èèyàn gbogbo èèyàn pata yẹ́ẹ́yẹ́ ló níbi ọmọ ẹ̀rọ ebe ọmọ ń fẹ́ bàǹkì báyìí bàǹkì báyìí mo fẹ́ kọ́ mọ̀ràn bí bá lè fi nǹkan báyìí bí ẹ bá ní nǹkan tó bá kọ́ ilé tí mójútó fún ara rẹ̀ tẹ́lẹ̀ bá wá tí máa ń bá gbogbo ara ló sọ̀rọ̀ àwọn قل ولا عبد من الصالحين Àlébì Ibrahim ó ní wọ ọlọ́ọ̀fi ta mí lọ́rẹ̀ nílẹ̀ sọ́ọ̀lì ì ọgbẹ́ rẹ̀. Tọ́lọ́ fi ta lọ́rẹ̀. Ìgbé ó nídìí ọmọ. Ó nídìí ọmọ. Ọlọ́run ọ̀pá ṣàbùná olùdó láàmì nàkàlẹ̀. Ọ̀pá ṣàbùná olùdó láàmì nàkàlẹ̀ ọlọ́run ní àwa fúnni yóò di ọmọ tó ń sùn ọlọ́run lọ́wọ́ ó fún ní a ó fún ní smile tó gbé nídìí ọmọ ìyẹn ló nídìí ọmọ lórí ayé Zakariya ó nídìí ọmọ orí ìní fífún náwó àlùyà ní wàrà wàkàna tó mọ̀rọ̀ àti àkírọ̀ ó ní mọ́. ní ẹ̀rù bá mi fún àwọn àlùmọ̀wálí àmì wàrà ìyí àwọn tí wọ́n já àwọn ya wà lẹ́yìn àwọn ẹbí mi àwọn tí wọ́n lè jẹ́ tẹ́lẹ̀ sọ sí mi owó òbí ọmọ kẹkẹ ṣùgbọ́n ó ní àwọn ẹ̀gbọ́n ẹ̀dá àwọn ẹ̀gbọ́n àwọn àbúrò ọkọ̀ wọn balẹ̀ fún àwọn èèyàn lè sọ ọlọ́kàn wọn balẹ̀ sí. ìyàwó òun ti di di ìyàwó òun ti di àkéròn ah, obìnrin ò lè bímọ ẹ̀fọ́ ábúlé mi ládùúkà wà ní ìjà fún mi ní ọmọ gidi yóò jẹ́ wà ní ọ̀rẹ́ ẹ̀rẹ́ ọlọ́wọ́ yẹ̀bí fún mi. ọmọ tí ó jogún mi ogún àdébí ọlọ́run lọ́dọ̀ mi èèyàn máa ń wá ọmọ tí ó sọ sí ìdí ẹ̀wọ̀n ájàtú máa sà òkú bí ọmọ ẹ̀rú tí òkú mi ti bẹ̀ á ní díẹ̀ sọ tí ó jogún mi tí ó jogún àwọn ìdílé yàkú wàjú alóòrán ti yẹ fún yàrá wọn náà máa ṣe lọ́gbọ̀n tí gbogbo ìwọ̀n wọn yẹnu sí ọmọ tí wọn lọ́wọ́ ọba ó yẹ tí wọn lọ túnṣe ọlọ́mọdé tọ́jú ọlọ́pàá lọ túnṣe ọlọ́mọdé àbàtúndé àwọn àdébíyàn lọ́mọdé wọ́n ka ọmọ sí kódà àwọn yorùbá rẹ̀ bímọ dọ́pọ̀ yakubu bímọ dọ́pọ̀ má àdá àlìkà ìgbà tí ò rí yusuf mọ́ tí ò rí mú ni yá mẹ́rin ya asafa ala yusuf wà bíyà dọ́tí àyìnà ó bá mi jẹ́ lórí yusuf wà bíyà dọ́tí àyìnà ojú ẹ̀ di ìdájọ́ fọ́jọ́ rẹ̀ kí wọ́n tó wá mú nǹkan wá bá a kọ́ ojú ẹ̀ wá lá nígbà tó ń gbé ojú ń gbòòrò ọmọ ojú ẹ̀ sì padà látòrí tobi ani ajatu maa sasọmọ ya ya ya musa kọfẹ gbé musa lẹ kọfẹ gbé musa lẹ nítorí pé ọmọ bẹ a ọmọ yìí ọ alọ sọkùn ó sọkùn mọ ní ẹsẹ̀ rẹ̀ ó sọkùn mọ ní ẹ àpótí tó gbé musa sí ọ agbé sínú orí ṣùgbọ́n ó padà fún kúrẹ́sẹ̀ rẹ̀ ló wá lọ bẹ́ẹ̀ ni wọ́n bá ń jẹ́ káàkiri ó ní kò sí sọ oyún máa bá ń tẹ̀lé ìwọ ọ̀rọ̀ yàkútà àrùn máa bá ń tẹ̀lé oyún tún tẹ̀lé ó tẹ̀lé ọmọ yẹn ọkàrẹ̀ kó mẹ́ àní ajá tó máa ṣàfọ̀mọ́ anídìí ọmọ yẹn so yorùbá olùkọ́ tí wọ́n bá kú yóò fọ ìbòjú tọ́gbẹ́ rẹ̀ bá kú lórí kí ni ó yóò fọmọ ẹ̀rọ kú wọ́n mọ̀ pé anídìí ọmọ yẹn ìtumọ̀ ẹgbàá lójú ẹ̀rọ lọ́wọ́ tí èèyàn bá ní gbogbo àwọn tó ń níbi àbẹ̀lẹ̀ wọn lọ́dún sí ẹ̀rọ àṣẹ àwọn tó ti rí kọ́lọ́ fún ìgbàlọ́wọ́ wọn. àwọn afáà ní àfúlázìlẹ̀ àgbà fínísìlẹ̀ kábíyì ní ọmọ fínísìlẹ̀ kábíyì òun ọmọ ẹlẹ́ẹ̀karùn-ún yìí ọmọ ní ògìgé wọn ẹ̀mí báyìí ògìgé wọn ẹ̀mí tọ́ ègige inú ẹ̀bù ìkánná àwọn kọrikọri sọ olóṣọ wípé wàyí nàmá àwọn làádùnà bẹ́ẹ̀ nàmá. Àkíbáradùnà kẹmíhùn sí àlàálẹ̀ àrùn dín. بكريك على بادئ Lamudana àti àyèmí àlàlégọ́mí. Lamudana àti lamudana lamudana àti àyèmí àlàlégọ́mí lamutana àti lamutana àti ayébi alalbọ́nbí. lamutana àti ayébi alalbọ́nbí. wà ní ẹ̀rọ àwùlá àdùnnà bẹ́ẹ̀ náà. tí máa wà láàrin wa báyìí nínú ọkàn wa báyìí ìdígé ọkàn wa lọ́mọ ìdígé akíbáàdù náà kẹ́rù ṣe àlàlá bàbá gidi tó bá wà ọmọ rẹ̀ báyìí lọ́kàn rẹ̀ wọ́n wà yọ máa wo tó gbé sọ́kẹ́tì sí táwọn yóò wí lọ́dọ̀ ẹ̀rọ máa bà á. bẹ́ẹ̀ lọ́dọ̀ bá ti bá wa sọ ìyọ̀bẹ́ẹ̀ ni kúrò lórí ìjọba ìlú àfẹ́rẹ́ fún ẹ̀ tẹ́ bá ní ọmọ ẹ̀rọ máa bàyàn tó ti dé bẹ́ẹ̀ ní ìlú ẹ̀rọ tó ti dé bẹ́ẹ̀ tó ti dé bẹ́ẹ̀ ìgbàlódé ọ̀sẹ̀ yóò tó balẹ̀ pé ó sì wà ní kanú tó tọ́pọ̀ kabalẹ̀. akbaduna ẹ̀dọ́ wa ni wọ́n tẹ́lifí alẹ́ àrùn tó ń lò nílẹ̀ rẹ̀ tí ò sí ojú bẹ́ẹ̀ ọmọ tó ń gan. àwọn náà wọ́n ti yọ ọmọ kóòlù ẹ̀ ní ìwọ̀n ìṣẹ́yìn náà wọ́n ìkànnì àwọn ọmọ rẹ̀ ọmọ tó bí wọn sáláìsì sọlọ́mà wa kí wọn ọmọ yẹn ti wá kú sọlọ́mà wa gbéra níbà sọlọ́mà wa mímu méjì báyìí ọmọ ọmọ rẹ̀ ní ọmọ rẹ̀ obìnrin olùdarí bí wọn kí àwọn ọmọ ọmọ rẹ̀ obìnrin báyìí alẹ́ mi gbọ́mọ yẹn gbá ní báyìí ìlú ti jáde lójú àná àti ọmọ àwọn ni kí kí ló dé kí ló alẹ́ yaj'alaha fi qulubi ibadihi àánú ọlọ́run yẹn tọ́wọ́ ọba tún sínú ọkàn kí ni o àwọn ẹrú sí rẹ̀ ẹrú sí ọkàn ìwé òní ìjọba pé ọ̀kan àánú ọmọ èèyàn ọ̀kan kí ọlọ́ba yẹn gbére kó kàn rẹ̀ kí ọba jẹ tó lé bára ọmọ kan ọmọ gbalójú ọmọ ìnà wọlé ní wọlé ní wọlé ní dànù ọmọ kẹtẹ ọmọ kẹtẹ wọn náà wọn kò sọ lọ́wọ́ bàbá lọ́wọ́ bá gba Ibrahim lọ́wọ́ rẹ̀ ó ní ìnàlẹ̀ àyìnà làtẹ́tà ojú ti ń dami wà ìnàlẹ̀ kọ́lù àlàyé àbùkà ọkàn banújẹ́ wà ìnàbí kìrọ́ọ̀tì kàyà Ibrahim lamàdùnú pẹ̀lú bá a sọ fún yàrá ẹwà Ibrahim à ń banújẹ́ ọlọ́ọ̀ọ́ ó kú banújẹ́ kàn wá torí pé inú wá tọ́lọ́ bá kóòlù tọ́lọ́ bù sọ́dọ̀ alórí ká màláìka kí wọ́n lọ bá wọn lọ bá ìmúlò gbọmọ rẹ̀ so ọlọ́run gba sámárọ́ tó kọ̀lì gbogbo ọ̀rọ̀ àdìsí ẹ̀yin màláìka ẹ̀gbà sámárọ́ tó kọ̀lì èso orú ọkẹ rẹ̀ èso orú ọkẹ rẹ̀ ló gbà yẹn ọlọ́run àní kí ló sọ nígbà tẹ́ gba èso orú ọkẹ rẹ̀ ó ní kí ló ṣe àdìgbà wà wà sáré jà ó sàrà amúlùmá wà kọ́lá ìnàmìlá ìwà ìmọ̀ ilé rọ̀jù ìgbésọ̀ yẹn ọlọ́run ẹ lọ kọ́ fún very down to the dead ẹ lọ kọ́ ilé kan fún náà jẹ náà ó fọ ọ lẹ́yìn kó máa jẹ bẹ́ẹ̀kùlẹ̀ amúlù ilé ọ̀pẹ ọlọ́run fún yẹn náà tóbi ọmọ tuntun tóbi tóbi yẹn làwọn bàtẹ̀rẹ̀ rí wàlà báàdì. làwọn bàtẹ̀rẹ̀ rí wàlà báàdì. tí ọmọ èèyàn báyìí tátẹ́kùn yẹn lágbára tí ń fẹ́ gan tó tí ẹ̀rí bí atẹ́kùn yẹn fẹ́ bẹ́ẹ̀ tuntun mọ́mọ́ yẹn ni àbí yẹn kan mọ́mọ́ yẹn ni àárẹ̀ kan mọ́mọ́ yẹn ni tó lágbára mọ́mọ́ yẹn làǹtàmẹ́ àti ayé ni alábìjá mu. ojú òní lè jù kí ló ti wọ́n tẹ̀ra wọn bẹ̀rẹ̀ sísá rẹ̀ báyìí tí fi kàn mú ẹ̀wọ̀n wúlẹ̀ mẹ́wàá ẹ̀wọ̀n wúlẹ̀ mẹ́wàá ẹ̀wọ̀n wúlẹ̀ mẹ́wàá bọ́lá ló sọmọ nǹkan ńlá ọlọ́run sọmọ lọ́dọ̀ ẹ̀ kọ̀ọ̀kan ètò wa burú yìí bẹ́ẹ̀ ètò parí ẹ̀ òun náà ní pé ọmọ àwọn máa jẹ́ fìtínà fìtínà ọlọ́mọ sí àwọn ọmọ wa fún wa ní fìtínà ìyẹn ló wà burú jù fìtínà orí fìtínà méjì lọ́wọ́ fìtínà méjì ọ̀lọ́wọ́ fìtínà àtọ̀dọ̀ ọlọ́run fìtínà bẹ́ẹ̀ bí ìrìnàjò ọlọ́fọwọ́ ara rẹ̀ pa gbogbo yẹn tọ́jú ọmọ dáadáa títí àbẹ̀rẹ̀ ọlọ́run èyí ń bí wọn kọ́lá kó tó ń bí wàhálà bí ó ṣe ìlú lọ́wọ́ kan gbogbo wọn ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ tán kó tó ń bí títí náà lọ bá tó ń bí fún ọlọ́run máa tọ́jú ẹ̀kọ́ rẹ̀ kọ́lá bí bẹ́ẹ̀ ti tọ́jú ẹ̀kọ́ rẹ̀ wàhálà ni àwọn kan wà lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run bá ń bu ọmọ wá fún wọn owó tí wọ́n fi jẹ́ pé kọ́mọ yóò tó lè jẹ́ ọmọ kìí ṣe ó kékeré ìlú ọmọ náà wọlé lórí náà ní fitinẹ lábẹ́dọ̀ ọlọ́run ọlọ́run ti kẹ́sì wọn wọ́n wá àlà wọ́n dáàmú láti tọ́jú wọn àtọ̀dọ̀ ọlọ́run ìka wà sábà bí ìwọlọ́pọ̀ káàdì ẹ̀fọn ara rẹ ìwọlọ́ ọ̀tọ́jú ọmọ ẹ̀ lówó rẹ títítítítítítí tọ́mọ tí wàá lọ yí àyàkúyà ìwọlọ́ ọ̀tọ́jú ẹ̀ ṣùgbọ́n sábà wọ ọmọ rẹ títí tọ́wọ́ bí ayakú yá yọ wà jẹ́ fitinẹ fún ọ kama jẹ kọ́ bẹ́ẹ̀ jẹ́ fitinẹ fún ọ sọ ọmọ àwọn ọmọ wa wọ́n lè jẹ́ fitinẹ wọ́n lè jẹ́ ọ̀tá fún wa nígbà tá a bá tọ́jú wọn dáadáa ìyẹn ló fa wá sí wa gẹ́gẹ́ wípé church of bringing bóra bẹ́ẹ̀ tọ́jú ọmọ lọ́nà tí ó gbà dà púpọ̀ so àwọn sọ́jà wọn pa wọ́n ti wọ́n sàlàyé fún wa bẹ̀rẹ̀ bí ọ̀nà ti rí òun ni wọ́n sàlàyé fún wa ọmọ wa ni láwọn àtàbọ́jú ẹni màsùlùmíyà màsùlùmíyà ìyẹn ni pé nǹkan àgbélé wa lórí ojúṣe wa that is it o ti ní àwọn responsibility ẹjọ́ bá ti bí ọmọ tó bá ti ní ọmọ ọlọ́run ti gbé àwọn responsibilities ọlọ́run ti gbé lórí bí ó ti tọ́jú ọmọ yẹn ọlọ́run gbé lọ́wọ́ bóun lè ẹni látọ́jú ọmọ ọwọ́ òbí òun ìtọ́jú ọmọ wà òun ni responsibility tọ́lọ́run ọba gbé lé òbí dání àwọn tó wá ṣáájú lọ wọ́n kà sí gan wọ́n pe àlífà kẹ́lẹ́ àlífà tó lọ sùn nínú àwọn àlífà tó jẹ nínú àwọn tó jẹ àwọn àbàfìjú òní àwọn tó lè jẹ àwọn àbàfìjú ìgbà tí wọ́n jẹ wọ́n mú gbogbo àwọn tó jẹ́ àwọn ọmọ yìí tí wọ́n mọ̀ wọ́n lọ kó gbogbo wọn wọ́n tì wọ́n mọ́nú ẹ̀wọ̀n. àlébàtú mọ̀ sùn ọwọ́ afẹ́lẹ́ ìgbà wọn kan jáde kó nú ní wọn ọwọ́ apẹ́ wọn jáde wọ́n béèrè lọ́wọ́ wọn iṣẹ́ gbogbo nǹkan bẹ́ẹ̀ ni wọ́n bẹ́ẹ̀ pàdánù kí ni nǹkan bẹ́ẹ̀ ni wọ́n bẹ́ẹ̀ tí ìgbà bẹ́ẹ̀ sì ní ẹ̀wọ̀n ni tí ìgbà sí nínú ẹ̀wọ̀n ni nǹkan báyìí ò ní bọ́ lómi lọ́wọ́ ó ní kí ni gádẹ́ pàdánù wọ́n ní fàkọ́dùnà tẹ̀gbéyàtọ̀ àwòrán àti àtàfẹ́kù tó ní o títọ́jú àwọn ọmọ wa. àwọn tẹ́jú àwọn òwúbáyà ìtú àwọn bàní òwúbáyà ìtú sọ́jọ́rọ̀ nìyẹn fún àdúgbò tó mọ̀ so. nǹkan tó tóbi dáwọn sàfẹ́kù òun tẹ àwọn òde yọ àwọn ọ̀rọ̀ mọ àwọn tọ́jú kọ́kọ́ àwọn alábáwá máa ta ọmọ sí láti tọ́jú yára ti sábà nàtọ́ bí wọ́n gbé ọmọ kúrò láti lé wọ́n lọ gbé sínú nìkan ìbẹ̀rù kọ́kọ́ ti lọ gbọ́ ìgbè tí ó yẹra sí wọ́n kà sí ibẹ̀ kọ́ ló ń gbọ́ èdè tó yẹra sí bá èdè ìlú àwọn náà wọ́n kà sí wọ́n gbé lọ ní gbó inú oko kọ́kọ́ lọ gbé bẹ́ẹ̀ wọ́n bẹ̀ sanwó fẹ́ nìyẹn oníwẹ̀tọ̀jú ẹ̀ yọ gbọ́ èdè tó yẹra sí èdè ìpínlẹ̀ ọmọ yẹn gbọ́ wọn ò ní fẹ́ kọ́ mẹ́gbọ́ yìí di òbí ìyá ẹ̀ lọ́dọ̀ wọn sàwọn lábá wọn ka kátẹ́jú ọmọ sí gẹ̀rẹ́ púpọ̀ tó lè jẹ́ Islam náà ìgbà tó dé òun náà mú wa pé kátẹ́jú ọmọ ìtọ́jú ọmọ kìí ṣe ìtọ́jú ẹ̀ máa fi ọwọ́ kékeré ní ọwọ́ tó tóbi òun èèyàn gbọ́dọ̀ fún un ẹjọ́ ọba ti tọ́jú ọmọ rẹ̀ òun ló jẹ́ sábàbí tọmọ yẹn fi di fítínà ó lè wọ́n di fítínà tó bojú rẹ̀ o tẹ̀lé fítínà tó wà lórí kò bojú rẹ̀ ọmọ tó jẹ́ pé pòfẹ́sọ̀ ni ṣùgbọ́n olówó ìsìlámù bàbá rẹ̀ ní sínú ìsìlámù ó lè wọ́n ìsìlámù mọ́ ó lè jẹ́ pòfẹ́sọ̀ ó dẹ̀ lówó lọ èrè lòdì náà máa lẹ́wọ̀n ọgbẹ́ òun sáà bímọ ọlọ́ láti ìtú ọ̀rọ̀ lóde olóṣùkò bá gbogbo ìtúná ìbáni ẹni máa ń yé èèyàn gbà ní èèyàn lè gbé bẹ́ẹ̀ ọmọ tí máa ń dààmú èèyàn nìkan ní tuntun náà ọmọ ẹgbẹ́ ìwọ ọlọ́wọ́ bá gbélé lọ́wọ́ pé kó ọjọ́ ju ẹ̀ kúlù mọ̀lúdí yúlàdì alàlìfìtẹ̀mà alàlìfìtẹ̀mà gbogbo ọmọ kọ̀ọ̀kan tí wọ́n ń bí bàbá yẹn adá lórí yìí pé kò lè lo làákà ẹ̀ ọmọ tí ìgbà tá ní kò sọmọ náà láyé kò lè làákà ẹ̀ fún mẹ́kẹ́ tí ìgbà tí wọ́n bí ní ìjọba ẹbí wọn ní ìsinmi àìsàn ìjọba lónìí èdè ìgbó yẹn lẹ́nu kò lè lálẹ́ ibi tẹ́ gbé sílẹ̀ ẹ̀gbẹ́ gbé sílẹ̀ lọ kọ́ ah, ọmọ mi wọn ní ẹgbẹ́ ìyá rẹ̀ àti bàbá rẹ̀ kó níbi tó lágbára dé wọ́n gbé ọmọ kan tí wọ́n bí nínú ìlú kan wọ́n wá gbé kúrò níbẹ̀ wọ́n wá gbé lọ sínú igbó wọ́n wá bá ṣe gàdá tó máa já ìdí ẹ̀ dáadáa tọ́mọ yóò fi ní jáde kúrò bẹ̀ wọ́n wá wá tí wọ́n wá fún oúnjẹ ẹ̀dẹ̀kùn òdì sọ̀rọ̀ ó fún ní fẹ́ jù ẹ̀dẹ̀kùn òdì sọ̀rọ̀ ìgbàgbọ́ fi sí bàtà yàrá lọ́dọ̀ ẹ̀dẹ̀kùn sọ̀rọ̀ kọ̀ọ̀sọ̀ ọ̀dọ́kẹ́ ohun òwò ní ọdún jù tó fẹ́ kí ni ó kọ̀ gbọ́ kí ni ó kọ̀ gbọ́ ètò kẹkẹ ẹ̀lẹ́kọ̀ ọjọ́ ọjọ́ ló jẹ́ ìjọ gbọ́dọ̀ ní pé kí ni ó kó ní ìmọ̀ ìmọ̀ ìjọba ló dé kúlù mọ̀ ní ìdè yóò lájú alàlù fìtìrà gbogbo àwọn ọmọ wa ẹgbẹ́ bá rí mi ìyí tí wọ́n rí ni bí wọ́n bí ìtọ́nà àwọn mọ́nà lágbáwá wọ́n bá sọ pé kerosene kúlá ọmọ lágbáwá ọmọ lágbáwá ń gbé kí ní gbé kerosene wọ́n bẹ́ẹ̀ sọ fún pé nǹkan ní àwọn ti sínú stóòfù ìwé ní stóòfù lẹ́lágbáwá bí ìlú kerosene ọmọ lágbáwá wọ́n ti gbé kerosene kọ́ ọmọ nǹkan ní gbé stóòfù òun ti gbé bí ìlú kiri kerosene ní ẹ̀dínlẹ̀ mọ́ <laughs> wọ́n kẹrìsìn ni wọ́n fẹ́ sọ̀rọ̀ pé èyí ah, ló dáná ní oṣù kẹrìsìn dáná ọ̀yá ni kí ni ń jẹ́ kẹrìsìn kò mọ́tò bẹ́ẹ̀ pè orúkọ tí wọ́n sọ pé ìṣe máa ń dà sí lọ stóòfù yá ilé kò tí ẹ̀mẹ́ títí ń jẹ́ stóòfù náà wọ́n wá ti wá ní wà láwọn àpò kí ló rẹ̀ ń sàrà wá bẹ́ẹ̀ sọ pé ah no women are lift ọwọ́ ni táìpù kan yín ní petrol ahán ọmọláwa máa petrol tó dé wọ́n ra ìpèsè mọ́tò ẹ̀ ọwọ́ ni gẹ́gẹ́ bí ó ń jẹ́ pé táìpù kan ní kí ni o nínú ọ̀tọ́jọ pẹ̀trol tó lè ṣàlàyé mi. kí ló gbọ́ dọ́rí ìjọ ìyọ̀bá dọ́rí kò túbọ̀ ọ̀yọ̀ lé ọmọ ekele àwọn ní akíyèsí gbogbo tọ́mọ ń bọ̀ àwọn akéde gbogbo tí wọ́n dà lórí àwọn akéde kúlù mọ̀ lórí ìlú lábẹ́lá fìtìrà gbogbo ọmọ ni wọ́n bí sórí yìí pé iyì kò ní kankan lórí kò ní kankan lórí ó sì gba títẹ̀ ìjọba kọ́kọ́ gbọ́ báyìí tọ́ba gbọ́ kùránì kùránì náà ni ó mọ̀ ká tọ́ba gbọ́ orí rẹ kò ní kó tí ó ti fẹ́ ká síbẹ̀ ìjọba ìsọ̀lẹ̀ nù. gbogbo pé amẹ́pà yàrá kéèkù ẹ̀lẹ́dẹ̀ bẹ̀rẹ̀ súnú ọmọ yóò gbé sẹ́ǹdì síwájú ta ọmọ yóò ọmọ yóò rí ọmọ tó bàjẹ́ ìgbé gbogbo sẹ́ǹdì síwájú ta tó gbọ́ bẹ́ẹ̀ ní súnú ọmọ ọbẹ̀ sẹ́ǹdì ọmọ yóò rí ọmọ tó bàjẹ́ ṣé ìjọba ìlú àwọn tó kọrin kọrin ẹ wà ní àyè sún ọmọ yóò gbọdọ̀ kó gbọdọ̀ kú ó ti kú lùjù kálọ́ ọjọ́ tó gba sáǹsì kà sáǹsì dù kálọ́ ọjọ́ tó gbà kí ló bẹ́ẹ̀ ti dé ọ̀dùkọ́ ló máa pílè kó máa jẹ́ ọlọ́ra yá àwọn ọmọ kékeré wà bọ́ bẹ́ẹ̀ àwọn àmọ́ wọn máa kọ́ gbogbo orí yẹn ìdí àbájá àlọ́ ọmọ kékeré yóò stíkì sínú làákàyè ìgbèríkó bẹ́ẹ̀ bàbá bẹ́ẹ̀ gbọ́dọ̀ kí ọmọ àwọn ọmọ kùránì wọn wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ tó gbọ́dọ̀ bí súnmọ́ ọmọ ìpínlẹ̀ tó ń gbèsè wájú ọlọ́ tó gbọ́dọ̀ kí nana balaba tí yorùbá tí wàá gba sáǹtì studio tó bá bẹ́ẹ̀ súnmọ́ ọmọ kò tí ì súnmọ́ ọmọ nígbèsè ayé ti tẹ́ tọ́lẹ́ sí ìnáwó kan bí yorùbá tí gba sáǹtì studio kò tí ì dé yóò àwọn abúlé gbogbo àwọn nǹkan burúkú nǹkan burúkú nǹkan burúkú nǹkan burúkú nǹkan burúkú inú àwọn yóò tó wọn jù wọ́n ti tó wọn jù kété tó dára bàtí ìbá tó dàgbà la gbà tó téèyàn ti gbàgbàkúgbà àti tọ́gbà àti gbogbo ẹ̀ ìgbàlẹ̀ èèyàn tó ń lé mọ́ra yọ ọ́ èèyàn léyìí òun ní kó dànù gbogbo títí èyí èèyàn ló mẹ́kọ̀ kàn sí jẹ ṣùgbọ́n máa ń gé yọ̀ kọ̀ kàn sí kò sọ bẹ́ẹ̀ láti máa sọ fáwọn èèyàn ibi tẹ́ ẹ bá tẹ ọmọ kékeré sí ibẹ̀ ní ọlọ́ kúlù mọ̀lúdé yóò lajú alàlùfẹ́kẹ́ gbogbo ọmọ kọ̀ọ̀kan òun la bí lórí wípé ibi tá a bá tẹ̀ sí gbogbo tó wọn bá ń wù báyìí àwa la fà ló sọ àwùjọ náà fà o àwa náà fà àwùjọ àtàwa ó la fà gbogbo tó wọn bá ń wù ló wà. إلا أبواه يؤودانه وينصرانه ويمجسانه wọ́n bí ọmọ ọlọ́dún kó qualitative education ọwọ́ àmúlò ó fi dúdú tó máa gbọ́ láàyè láàyè láàkàntà sọ̀rọ̀ tó ní ọgbà àwọn gbólóńtọ́ dá aláàárọ̀ ní orí àtẹ̀gbì onígbègbè sí problem ojú lọ sí gbogbo ẹgbẹ́ ọ̀pọ̀ púpọ̀ lórí àtẹ̀gbì ó ní àwọn kan wọn níwèé dáadáa mẹ́rin ọmọ ní bá dé ayára ẹgbẹ́ gbogbo tó gbọ́ lórí àtẹ̀gbì rẹ̀ ní orí ẹ̀ ló máa sí ìtìtú gbogbo àdúrà tó ń ṣe ẹgbẹ́ orí ẹ̀ ló máa gbogbo tó ń ka ẹgbẹ́ orí ẹ̀ ló máa sí ìtìtú ó lè èèyàn gáìdì làákà àwọn ẹyẹ yẹn nínú tẹ́gbì àdánẹ̀ fún ọmọ dáhùn dábọ̀ àti ọlọ́run pé àlẹ́ àkúrú ẹgbẹ́ àgbẹ̀rẹ̀ ká ọmọ tẹ́bá lóde ẹ wú àǹfààní tó fẹ́ nínú nǹkan àti aburú tó máa mú wa àwọn èèyàn wo ó wú àǹfààní tó wà nínú nǹkan àti aburú tó fẹ́ mú wa bọ́lá ọba ti kéde ayé nìyẹn tí aburú bá ti ga ju àǹfààní lọ ọlọ́run ò ní mọ́tò kò ní mọ́tò yẹn wá lẹ́lẹ́ wọ́n sọ fún yẹn lẹ́nu ọtí ní ìsìn báyìí àwọn ẹni gbégbé ló ó lè wà ọlọ́run ló ń lọ bẹ́ẹ̀ ọtí ìgbà náà fi ń kẹ̀sí ọ̀ wọ́n ní àǹfààní tó pọ̀ gbẹ̀ngbẹ̀ wọ́n ní kúránì títí mọ̀nà àtìkú kẹsí ìrọ̀ àǹfààní wà mẹ́ wọ́n ní ọlọ́mọ àfẹ́ lójú ni ọlọ́ni wa ìsúnmọ́ akíbárù mi nà fún ìhìmà ọlọ́ni ẹ̀sẹ̀ àti tẹ́tẹ́ tẹ́tẹ́ ìyàmọ́ ìyàmọ́ dòlóhùn àǹfààní wà mẹ́ ọlọ́ni méjèèjì ìsúnmọ́ akíbárù mi nà fún ìhìmà ọlọ́run ní sẹ́mi ọlọ́run mo sọ tẹ́tẹ́ léwọ̀ mo sọ ọtí léwọ̀ kéde wọn láǹfààní ọlọ́run ti ní ìsúnú kúmọ̀ àtìbáyé mi nà fún yìí. ọ̀kẹ́lẹ́ mọ́mọ́ ọlọ́dún kẹ́kọ̀ọ́ lọ́gbẹ́ tó wá ní ìkọ́ ọmọ sọ̀rọ̀ bẹ́nẹ́fìtì rẹ̀ tó bẹ́nẹ́fìtì wa bẹ̀ bẹ́nẹ́fìtì wa kí bẹ́nẹ́fìtì wa wò ọmọ tó lẹ́ bàjẹ́ ní gbèsè ayé mi yọba yẹ jẹ́ bá ní kìlámẹ́ jẹ ọ̀wà sẹ́lẹ̀ mi ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ àwa làátì síbi tí a bá fẹ́ tì sí a gbọ́dọ̀ sọ̀rọ̀ ilẹ̀ àbàwá ìlú àwùdáàlì wàlùmọ̀ sọ̀rọ̀ọ̀lì wàlùmọ̀ jìsàlì àwọn bàbá rẹ̀ àwọn náà sọ di ẹni tí ó dìnnà sọ̀rọ̀ ẹjọ́ di yẹ̀wò ẹni tó máa suná ẹjọ́ máa gbogbo àwọn bàbá wa gbogbo àwọn ọmọdé náà wọn ọ̀sẹ̀ sílẹ̀ àwọn náà fà àwọn náà fà gbogbo àwọn bàbá tó lọ láwọn àgbẹ̀ láwọn èèyàn nígbà tẹ̀sí wọn lórí ayé lónìí òun náà jẹ́ àbàbá wa irun tí wọ́n kí wọ́n kọ́ mọ́ wọn tẹ̀ wọ́n lọ́wọ́ láti lásán ni ọmọ tẹ̀ jẹ́ ọba òun rúkú ó forí òun rúkú ó forí kalẹ̀ ìjọba ó ṣe ìrora sámú ó pariwo wọ́n yóò yẹ fún ọkọ nínú yẹn jẹjẹ kí bàbá òkú ọmọ rẹ̀ lọ́dọ̀dọ̀ bá ti kàfá sí àrẹ̀ bí a ti rìkú ìdáwọ̀ rìkú ìdáwọ̀ ní forí kalẹ̀ ni kò lè sọ̀rọ̀ bí ó gbà fún ma wọn kọ́ ẹ̀rẹ́ wọn lọ́wọ́ sọ́la ní kristian ọmọ kẹ́kẹ́ nígbà bó lè fún mi kọ̀mọ̀ ní yẹkìnà kọ̀mọ̀ ẹ̀rẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bàbá mi gan kí ni kọ̀mọ̀ tó kú ọkọ̀ ẹ̀rẹ́ lọ ọkọ̀ ẹ̀rẹ́ lọ ọkọ̀ bọ̀ láti kékeré ẹ̀rẹ́ mi ti gbogbo kékeré ló ń golden opportunity ó ní ọmọ wàyí nà máa mọ́ta lórí àdáàbò lọ́jú máa wà tí oòrùn fòwà ààrẹ sì bá kànákìṣì ilẹ̀ ajárí Yeah. ṣòfin ajarun. ó ní wàá nílò mọ́sálẹ̀ àdáàbì mẹ́jìmẹ́wà ẹ̀kọ́ tí èèyàn bá ní láti ọmọ kékeré tí ó fún wa ní síbà ẹ̀kọ́ ní ọgbọ́n ìlànà kékeré kànẹ́kṣì ajẹ́ èèyàn rà wà scan afghan ní kékeré kùránì ní kékeré gbogbo nǹkan ní kékeré ọwọ́ wà lórí yẹn àdìsí ní kékeré kùránì ní kékeré gbogbo ẹ̀ ní kékeré ẹ̀sìn èrè wà ní èyí ó kẹ́ kàmínẹ́kìsì bìlà kò ní bẹ̀ fọwọ́ ẹ̀rọ àhẹ̀rẹ̀ kàmínẹ́kìsì bìlà àjà nígbà ní ẹ̀kọ́ kankan rẹ̀ kúta ní gbẹ̀dá inscribe sára atọ́mù sára òkúta kò ní parẹ́ yóò di ẹgbẹ́ mẹ́rin nígbàgbé ẹgbẹ́gbẹ́ àwọn ọmọ wa tẹ́ǹsì náà ní tẹ́ǹsì àwọn ni àwọn èèyàn wọ́n ń sùn lò àwọn èèyàn wọ́n sùn lò wọ́n tún lò lọ́bí ẹ̀sùn ibi tí wọ́n lè lò fún ẹlẹ́mìíràn kọ́ máa kó kọ́ French kó kọ́ German kó mọ German kó kọ́ French kó kọ́ English kó kọ́ kìnnì kan gbogbo nǹkan lọ́dọ̀ kọ́kọ́ Arabic no yóò bá bàbá rẹ̀ gan lóhùn no owó ìjọba kó gbẹ́ Yorùbá ọmọ ìjọba rẹ̀ gbẹ́ Yorùbá ó wà náà àgbẹ̀lẹ̀ káàrí lórí ayélujára. Sọ̀kà àwọn ìjẹ̀bẹ̀ ẹ̀sùn ló tóbi jù olùbá wà lọ ọmọ mi fi hàn kúrò àná ọmọ mi fi hàn dìísì ọmọ mi fi jẹ báyìí. mo máa ń gbé ọmọ tóbi jù orin ká lo làákàyà ọmọ fún làákàyà ẹsẹ̀ sẹ́ẹ̀tì mi. ìṣúgàrì náà sọ̀rọ̀ lẹ́nu abẹ́ àgbàsọ ó lẹ́nu pé ọmọ wa ìka kọ́sọ̀lá ìfún wa òun ni làákàyà tọ́lọ̀ fún ọmọ ká má sùlò àwọn àtàjù bì tá a bá sùlò ẹjọ́ wa kó bọ́ ọmọ tó fi sùlò àkáyẹ lò wà ní àwọn ọmọ bí àjẹbájọ́ bí àti àmọ́ ẹ bẹ́ẹ̀ jẹ́ àsùlò àkáyẹ àwọn ọmọ yìí ọ̀rọ̀ fún wa nílò àkáyẹ ká lò síbi dáadáa gbogbo tí wọ́n ń ṣe ìgbà náà yẹ ọ̀dọ́ wa ní ti àwọn afọ àwọn ní kí ni uslu al fi tarbiyati al-awlad al-asali تربية الأولاد كده فعلا يا قلوب تربية الأولاد كيف نجوى تماما من أيه إنما الآيات الدنيا لعب ولعب وزينة كافر سجنتا سجنتا كان كافر دادا tọmọ bá bẹ̀rẹ̀ eré ní ọmọ ìwọ ọmọ kékeré ń ṣe eré ní ọmọ ìwọ

ìnáwó ayélujára láwùjọ wà láàbò wà jí ìnàtò ẹlòmí kọ́ máa yọ fáìn kó ra sọ fún fún gbogbo ẹ̀ òun náà nìkan wọ́n yá ọ̀rọ̀ lọ kí wọ́n lọ́ọ́ lẹ́gbẹ́ ní ọmọ ẹ̀ lọ́jọ́ fáìn tó báyìí ọ̀tọ́jú làákà ẹ̀ náà ẹ̀mí nìkan ọ̀jẹ̀ máa. sọ́ọ́lẹ̀ àtàlí àwọn method àwọn wa wọ́n àwọn ọmọ wa kọ́ọ̀mù kọ́ọ̀mù sàtó àtàlí method márùn-ún alákọ̀ọ́kọ́ òṣùlùmọ́ alùkùdù wà sí àṣànà òṣùlùmọ́ alùkùdù wà sí àṣànà. òṣùlùmọ́ fi ń tọ́jú ọmọ orí òṣùlùmọ́ wípé ọmọ mi ń wò mí òṣùlùmọ́ aláwọ̀kọ́ mi ọmọ mi ń wo àwọn èèyàn kẹ́ òṣùlùmọ́ yẹn ni alákọ̀ọ́kọ́ so àwọn mùsùlùmí lọ́wọ́ níbi laqad kana lakum fi rasulillahi uswatun hasanah. لمن كان يرجو الله واليوم الآخر لمن كان يرجو الله واليوم الآخر أولا جل وعلا ó gbé kúdú àwọn ẹ̀dá ọ̀rọ̀ ọ̀lù ọ̀lànàbí lórí ayélujára dáhùn lórí lórí lẹ́sìn lẹ́nu mímu ẹlòmíì kìíní kan ló wò kọrin kọrin kan ló wò ẹlòmíì lọ pé ẹkìíní kan òṣùpá ló wò kìíní kan ìta àwọn ọmọ wò yẹn kúdu wá tún àkàrà ọlọ́mùbá nàbí ilẹ̀ kan wá pé orí ọmọ òwò kọ́ ṣe oní oṣù wá tún àkàrà ni màá ká náà yẹ jù láwọn ẹ bá fẹ́ mi ẹ̀ka lọ́dọ̀ ọlọ́run tó bẹ́ẹ̀ lọ́gbọ́ ọ̀kẹ́ yìí ànábì lọ́wọ́ ni gbogbo àwọn ànábì ọlọ́run àwọn àìmọ̀ ni wọ́n tó jẹ́ pé tẹ́ ẹ bá ti ń kọ́ṣe wọn ẹ̀mọ̀ ìmọ̀nà pẹ̀lú sábàbí wọn nínú àdúrà tẹ́ ẹ̀yẹ máa ṣe òun náà ní pé wọ́n gbaná abúlánà àti àzúwájìnà. وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ìwọ náà ìyàwó àtọmọ ìtútù ojú wọn náà wá ṣe wá ní ẹtí ìmọ̀ mọ́rin ìmọ̀tẹ̀kì ẹjọ́ wà wájú táwọn tó fẹ́ bẹ̀rẹ̀ ọlọ́run tó máa pé a ìtì bẹ̀rẹ̀ ọlọ́run tó lè ẹtì bẹ̀rẹ̀ ọlọ́run tó lè. ẹ̀fọ́ wọ́n ní àwọn afáàṣẹ fún wa kí ni alikudu wa ilẹ̀ asana bàbá nẹ́gẹ́ kírun ní òun tó òun kúrọ́ ọmọ ẹni tó kúrọ́ ńlá òun tó òun tó òun kúrọ́ òun tó egun níwájú ọmọ ẹ̀rẹ́ báyìí ọ̀jẹ̀ ah! kúndé àgídì o ti gba ẹyẹ wọn yẹn jẹ tí wọn bá mi sì ga ọmọ rẹ ìgbé lóògùn kò sí èdè jìnnà ibi tí wọn bá ti gbé yẹn ìbẹ̀lẹ̀ bó ti gbé so wọn kọ́ tẹ́sí ga ọ̀rọ̀ gbèsè àdáni mi gan kí ni wọ́n mú yìí jọ mo ti kọjá arábìnrin tí ó gbogbo ìgbó ní ògbè so agbọ́dọ̀ jẹ kúdu wá tún àfàlà láti máa ṣọ́ra níwájú àwọn ọmọ wa ẹjọ́ wa ti máa ṣọ́ra níwájú àwọn ọmọ ẹ ẹgbẹgbẹ nìkan wọn ṣọ́ra níwájú àwọn ọmọ wọn ìyàwó àtọkọ olórí burúkú olóṣù ọdẹ ọmọdé sùn kí ló kọ rẹ ọkọ bàbá rẹ olórí burúkú ni ọkọ ọmọ rẹ olóṣù ni ẹgbẹ́ kí ni jọ́ ń gbọ́ lẹ́nu wọn ni wọ́n fẹ́ jà wọ́n ọ̀ máa máa lẹ́gbẹ́ jà àlẹ́bí ni wà láàtà jù ìlú àfìlìfẹ́ ọ̀gbọ́dọ̀ ìyàwó rẹ lójú àyàfi láàrin inú yàrá yín tó bí ara yín lójú tí ọba fẹ́ bá ọkọ̀ ìjà yóò fi ọmọ jáde ìkẹ́ tí ò dáa kò ní ọmọ tó lójú ọmọ ìjẹ́ ìjẹ́ ọ̀dà ẹ sì kúrọ́ fún mi ẹni kí n jó ọmọ mi lẹ́yìn ẹ fẹ́ bá wọn mọ̀ mi lọ́wọ́ ẹ fẹ́ bá wọn dádì ni bàbá náà bá jọ pé kí ló jẹ́ ah, kí ni sọlá ìsọ fún mi mo scope ẹni ọ̀dá yẹn ọmọ rẹ̀ eh, èyí mo scope èèyàn so àtàtò ń lò yẹn náà wọ́n ló ń lò ẹ ẹ dáadé ni ọgbẹ́ àbí ẹ̀sọ́ mo scope èèyàn èyí mo parọ́ èyí mo gbogbo ọdún ẹ̀fẹ́ síwájú ọmọ yẹn gbọ́dọ̀ máa sọ tẹ́ ẹ̀ bá ti máa sọ yóò kó báyìí làákàyè rẹ̀ làákàyè rẹ̀ ò fẹ́ pìkì ni ẹ̀jẹ̀ ni ibi ẹ̀sẹ̀ yẹn wà láyé sọ́ta ìjọsìn ó ti mú dání kò dẹ̀ ní kú bẹ́ẹ̀nu ó gbére ka mexico àtàkìnyà ti ajá bí ìgbàlẹ̀ yẹn kọjá rẹ̀ ti dání. lórílẹ̀ èyí gbọ́dọ̀ máa sọ ọmọ ẹ̀fẹ́ sọ̀rọ̀ kẹrin ẹlòmíràn ọmọ ẹlòmíràn àwọn méjì ẹ̀fẹ́ náà wọ́ọ̀lì jẹ ọmọ ẹ̀dá wọn dàgbà jàrọ̀ àwọn tó lè wẹ́ so wọ́n lè fẹ́ gbóra wọn lọ́dọ̀ ọmọ títí dàgbà jàrọ̀ ìta àti dáa fún ní ẹjẹ́ ní sọ́hùn ọgbẹ́gbẹ́ orí wa orí mi àti ẹ̀fẹ́ rẹ̀ àdánwò burúkú nù èèyàn gbọ́dọ̀ máa sọ́ra dáadáa a máa sọ́ra a máa sọ́ra dáadáa lọ́dọ̀ ọmọ ẹlòmíràn fẹ́ sọ́ra fún bí ìwúlò ló ń bí kí lọ́wọ́ ẹ ṣe a máa sọ́ra dáadáa kú bu wákìlẹ̀ afárá ọmọ owó wa bẹ́ẹ̀ náà lọ́wọ́ pé ah, ọmọ ìfẹ́ lọ kéwù ìgbèrè kìí ti sí ó yẹ lọ́lọ́ fún gbogbo ọjọ́ pé dàbí ẹni yẹn nígbà wọn mú lọ níbi kó bẹ́ẹ̀ lọ sùn kan wọn fẹ́ kó dàbí àwọn tó wà ń bẹ̀rẹ̀ láti mú lọ síbi tí wọ́n fi ń pariwo bí ẹ̀sọ́ fẹ́ dàbí ẹ̀rọ nìyẹn. tó bẹ́ẹ̀ ni ẹni wọn wo àtìmẹ́ńtọ̀ ìyẹn bọ́lá wọn lọ́ni pé mo náà jọ gára yìí o kọ́ ẹgbẹ́ tó wá lóun láìkì alàgbà àjọ ló láìkì tó ní sùúrù pàpẹ́ ó ti fi ẹni bọ́ ọ̀nà tó láìkì láìkì mo fẹ́ lọ́mọ fẹ́ bẹ̀rẹ̀ gbọ́ tẹ́lá ti ní ìjọta ni yóò máa wù yẹn ìjọba ẹgbẹ́ lọ́kọ̀ọ́ rẹ̀ ó kọ́ ìlẹ́rìí kan bá fẹ́ mọ́mọ́ rẹ jáde ó ti òkú olóyè ní mọ́mọ́ rẹ jáde torí pé ìkan fún ìkan tó bá kọ́ láti fi jáde ọdún ẹ̀ kò sí ìmọ̀dé olójì. Ore ní ṣẹ̀fẹ̀ fún ọmọ kan lọ fẹ́ pé ẹnìkan òun ẹni tó tó bọ́ sínú orí ẹ̀ kẹ́kẹ́ ìdìbò òun ẹni tó jẹ ó máa fẹ́. Ṣé gbọ́dọ̀ sọ̀rọ̀ dáadáa? Ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ dáadáa so nǹkan àkọ́kọ́ nìyẹn táwọn afáà ṣàlàyé fún wa wípé ká sọ́ra wa dáadáa lèmi ó máa watch ó máa watch ó máa watch ó máa watch ó kárí fọmọ́lẹ̀ àìrọ ibi ti skul skul wà lẹ́gbẹ́ skul orí mi ti di ọjà ìrẹ́lẹ̀ ọgbọ́n wọn lọ secondary school secondary school tí tó dé pé kò kò fẹ́ náwó níwọ̀n bá díẹ̀ àmì ọgbọ́n wọn lọ secondary school secondary school tí wọ́n gẹ́gẹ́ pé àwọn ọmọ òkùnkùn láàrin àwọn burúkú láàrin àwọn ẹ̀wọ̀n bóòlù òfin òfin kó bá bóòlù àbùsàn tí ń bá yá ní òfin jẹjẹ ìwọ ló fa wọn mọ tíráì nítorí wọn bá rí ní ó tẹ̀lé so òṣìlúùbù lè kú bí wá sílẹ̀ asana nítorí táì òun náà ni pé ká ní àwọn àfáàní ara dáàbò ní tọ́jú ọmọ àwa òun òṣìlúùbù ẹlẹ́ẹ̀kejì òun náà ni ìsúnúbù ìmọ̀ ìgbẹ́sílẹ̀ àtàkà ìyìn dákẹ́ fọmọ kéèyàn ní ìyìn sọjọ́ dáa fọmọ ìyìn sọjọ́ ọ̀dà fún ìrẹ́gbẹ́rẹ́ ẹgbẹ́ ní ọ̀bẹ sọjọ́ dáa fọmọ ọ̀rẹ́gbẹ́ bí ọ̀dà fún ọ̀sẹ̀ fún ni o ìrẹ́ ti pa ìmọ̀ àti ìyàn lọ síbi kéèyàn ọlọ́run àbàjẹ́ ìbàjẹ́ yóò tìyàn lóbi kéèyàn ọwọ́ náà bí ẹ bá ti ń pa irọ́ òní tẹ́jú òbí tó níwá lọ́dọ̀ ọlọ́run tí ó dún níwá lọ́dọ̀ gbogbo àwọn èèyàn lọ́yà bí wọn bú láyé ní ti ń gbọ́ yẹn oníkàtó sí ló tí ẹ̀rọ ṣùgbọ́n oníyẹ̀rọ àtòdodo wò fún ara rẹ̀ <laughs> kò lè yẹ ẹ̀rọ dáadáa o torí wípé irọ́ ó ti máa lààyàn nígbà twenty times kọ́dodo tó wá láàyàn. kẹ́rẹ́ ó bá ní pé ìyá ti máa ń láàyè ìgbà ó délé ó ní à dájú ọ̀nàkàrà rẹ̀ kàn wá. òkè ló ní kẹ́ra two hundred naira ó gbà ó ná mo ti jẹ́ lọ ó sọ fún mi. tó o tó wá níbi jọ́ mi yóò fi parọ́ mi irọ́ máa yà á kí ló dé tó dé dájú ó dọ̀kú ló wà lójú <laughs> ojúgbò ojú ọlọ́run o gbọ́dọ̀ máa jẹ́ kó máa yàtọ̀ ara rẹ̀ wá àtúndùdù kì í ṣe wípé ọkàn máa kó yà fún gbogbo gbà ìyàkọ́ bẹ́ẹ̀ ní ìjọsílẹ̀ àtàná wọ́n àtijọ́ dà òun lọ́gbọ́dọ̀ ṣe wọ́n sáré kà fún wa ló ń jẹ́jọ́ lọ́wọ́ bá mú wá àtijọ́ dà wá látara látọ̀dọ̀ lùkúrẹ́ tó ṣe fọ́mọ rẹ̀ àwọn wọ́n ọmọ wọn àbọ̀dà bẹ́ẹ̀ bọ̀ sí ọmọ rẹ̀ jókòó báyìí kó o máa ṣàlàyé nǹkan fún un ẹgbẹ́ bá ṣe báyìí ní bí ó ṣẹlẹ̀ fún un ẹ bá ṣe báyìí tó ṣẹlẹ̀ sí mi ẹ bá ṣe báyìí tó ṣẹlẹ̀ sí mi ọ ṣàlàyé ẹsẹ̀ ọ ṣàlàyé ìfúri ayé ọ ṣàlàyé bẹ́ẹ̀ fún gbàgbàlagbà ni gbogbo nǹkan lọ sọ fún ọmọ ọmọ sọ fún kò ní oní ọmọ ọdọ àrùkù ara rẹ kò ní káàkiri ẹgbẹ́ gbígbó ìdí wọn wúyẹ láyé àwọn afọ àgbẹ̀bẹ̀ wọn ti wọn wúyẹ láyé òun ti tó wọn wọ kò sọ́mọ náà ìdí ẹ̀dá ni ọmọ ọmọ àmọ́ ní wọ́n bìà wọ́n bìà tó ní wọ́n bìà ọmọ àtẹ̀lé àwọn ẹ̀kún ní owó kíníkà ní kan kọ́fẹ́ mú bàbá rẹ̀ kọ́fẹ́ lọ bẹ́ẹ̀ nǹkan kọ́fẹ́ lọ ọmọ sàlàyé fún wa ìwé stage ẹ̀ kó sàlàyé fún lukman wa thirty one ọba. ọ̀gá ilé ṣùkúrù bá ọlọ́run ẹni كفر فإن الله ẹ bá ṣàìborí sọ́lọ́wọ́ ọba ọlọ́wọ́ ọba òjijì ọpẹ́ rẹ̀ ọbẹ̀ lẹ́yìn lọ́lọ́wọ́ ọba. ọlọ́run ní lukumẹ́nu sọ fún ọmọ rẹ̀. ó ní wọ́n ọmọ mi ó ń ṣe wá àti fún bí wọ́n náà gbọ́dọ̀ máa ń ṣe nìyẹn ọ́ máa fi ọmọ rẹ̀ ẹlẹ́rìí la ṣe òkìlì láì má ṣe bọ́ sọ́lọ́. ìrìn máa ṣe ọ̀gá rẹ̀.

ìnira lórí ìnira lóbi lórí rẹ̀ wò sí bẹ́ẹ̀ ni ọmọ òun nínú. bẹ́ẹ̀ náà ni fúnfún lóyún rẹ̀ gbogbo ẹ̀kọ́ wa ó jẹ́ bí méjì. ọlọ́run ní kó o dúpẹ́ fún mi kó o sì mí kó o lẹ̀ dúpẹ́ fún àti bàbá rẹ̀. torí pé ọ̀dọ̀ mi náà lọ padà bọ̀ àti òṣèlú jù bẹ́ẹ̀. ṣùgbọ́n ọlọ́ọ̀la máa ń tẹ̀lé ìyá àti bàbá dájú tó ti dé rẹ tó bá ní kéèyàn wá ṣe nǹkan tí ò ṣe èèyàn ìyọ̀ gbọ́dọ̀ tẹ̀lé wọn. ọ̀ gbọ́dọ̀ tẹ̀lé àwọn méjèèjì. àwọn méjèèjì wà pẹ̀lú wọn láyé kọ́ ọ báwọn ṣe pọ̀ lẹ́lẹ́gbẹ́ pẹ̀lú dáadáa ló bá wọn ṣe pọ̀ àwọn tó bá jẹ́ ike wọ́n ti sẹ́rí túbá ọ̀dọ́ náà nìkan wọ́n sẹ́rí ọ̀rọ̀ wọn sí onìkan ni wọ́n máa tẹ̀lé ojú ọ̀nà wọn. gbogbo pípadà ẹnìkan kan yóò dùn ní ọlọ́run padà sí. èdè ọlọ́run bó fún inú ìròbọ̀ ní gbogbo àwọn máa ń ṣiṣẹ́ náà. ìyàbò lẹ́yìn àyè náà ẹni ń sàkóso. ó ní wọn máa mi orí nǹkan tó kéré tó jẹ́ bí òṣùwọ̀n nǹkan tó jẹ́ bí irúgbìn kékeré báyìí tó jẹ́ èso kọ́ndídálì tó bá ń bẹ níbi àpáta àbínú sẹ́mà àbọ̀wà ní olè ẹlẹ́ wàhálà ọlọ́wọ́ bó mọ̀ wá lọ́jọ́ tí ẹ̀yìn ọlọ́wọ́ mọ̀ abọ́. ojú ọlọ́run ọba ọba tó mọ tó pamọ́ ni ọba tó ń mọ̀sán yẹn yẹn lu ọ̀nà pamọ́. ìwọ ọba mi ọmọ kí o lè yóò sọ gbogbo ẹ̀bí wákàtí márùn-ún ó ṣàlàyé fún wákàtí márùn-ún ó ṣàlàyé fún ọmọ jẹ náà. àwọn èèyàn dá sí aburú ọmọ dáadáa ni bẹ́ẹ̀ náà ṣùgbọ́n ní ẹjọ́ ọ̀bá dá máa láwọn ẹ̀dùnà kó bẹ́ẹ̀. nǹkan àwọn nǹkan kọ́ ṣẹlẹ̀ sí ọ tó sùúrù ní tọ́ka ṣẹlẹ̀ sí ọ. tọ́ ọba lè ṣe lẹ́yìn nínú àwọn àlámà ìjọ lágbára ní gbogbo àwọn ilé ìjẹ́ nínú ẹ̀sìn tí o sì gbé ọ̀pọ̀lọpọ̀ nítorí mú. ọ̀nà àti ọ̀pọ̀ mẹ́rin ló ń ìwọ ọmọ mi ló máa fi ẹnu níwájú àwọn èèyàn báyìí pé ẹwọ ẹfi mi lẹ́jọ́ ẹfi mi lẹ́jọ́ ẹfi mi lẹ́jọ́ wọn máa fi níwájú wọn. mọ́mọ rìn lẹ́ẹ̀lẹ́ ló ní ẹgbẹ́ jẹ́ pé ọ́ àá máa jẹ́ ẹni tí ọ́ máa ṣèyàrá lórí ilẹ̀ ẹlẹ́ sínú rẹ̀ ti dùn kọjá alájú. ọlọ́run nífẹ̀ẹ́ gbogbo ẹjú bá ti máa rìn ẹjú máa fún ẹjú máa tún máa fún àìsí lórí ilẹ̀ ọlọ́run tó tẹ̀wọ̀n. wọ́n ti rè rẹ jó balance déèrè rẹ wà mẹ́tẹ́rì ẹ̀ kó wà láàrin méjì mẹ́jọ lágbára jù mẹ́jọ tó kéré jù náà. ohun rẹ jọ máa lọ wá sọ fún pé ó rọ pé ohun tí ọ̀dà onáàdì ohun kẹ́tẹ́kẹ́tẹ́ kí wọ́n máa pariwo kọ́ máa hàn ah, ayé ilé ọ̀rọ̀ mi sọ̀rọ̀ ìfún wọn. àwọn afáà ni agbọ́dọ̀ ní àlùmọ́ ìjọ tún alẹ́ asana àmà kọ́ malẹ́kọ̀ọ́ àlùmọ́ ìjọ tún alẹ́ asana wá àti gidi ọmọ wa lẹ́nu wa ọ̀rọ̀ gidi ọmọ wa lẹ́nu wa èèyàn ò lè dá dáadáa mọ̀ àfi kí sọ dáadáa fún kí wọ́n gbàgbọ́ ẹgbẹ́ ẹ̀rẹ́jà tí wọ́n á sì mọ́ áá kárí wọn nígbà dáadáa gọ́nà ní kó mọ́kà bá ti sọ àlẹ́ aláàlú bá yín wọn ará wọn bá yín aláàlú fojú wọn ará wọn ti fojú wọn tó ọlọ́run tó ti sọ pé ìgbẹ́yẹ bí ọmọ pé dáadáa ni ẹgbẹ́ wọn ti wá sí mọ́ àwọn ọmọdé wá sí mọ́ onígbọ́n o ti wá sí torí pé kí ni o bí gbọ́ yẹ onímọ̀ wúlò mọ́sọ̀fọ́wọ́ rẹ ti gbọ́ nǹkan kan mọ́ sọ fún mi sàlàyé fún mi sọ ní tó wà lábẹ́ dáadáa ìdí ó níbẹ̀ ìdí wà lábẹ́ ìjẹ́bí ọ̀dà sọ tí ó níbẹ̀ tó bá fẹ́ ṣe ìgbẹ́ tó bá fẹ́ mú owó gbà mí ìdí ó sọ fún gbà mí wàlẹ́ olùbí yóò di lọ́wọ́ tó tún jó owó ìdí ó sọ fún pé à ẹ bá mú owó ẹ̀sìn owó gbé ọwọ́ rẹ ní ní nàìjíríà tó bá mú yẹn gbà mí wọ́n lè fi yàn mọ́ ní ẹ̀wọ̀n ní nàìjíríà wọ́n lè fi ẹ̀yìn ẹ̀ta gbáwó ẹ máa jẹ́ àmà sí kí ni ọ àlùmọ́ ilẹ̀ tó àṣàn fún àwọn ọmọ wa lẹ́yìn náà uslubu uslubu targhib wa tarhib uslubu targhib wa tarhib mẹ́tọ́dù àtẹ̀rìgìrì wà tẹ̀rìgìrì ọ̀rọ̀ wa agbọ́dọ̀ maintain balance ni àádẹ́rù hàn àwọn kan lójú mọ́ra àwọn amẹ́ńtó balance ń ọmọ wa àáfà lójú mọ́ra yóò kọ́kọ́ rí wa pé bàbá tó bàbá tó rọ̀ ní wa bàbá tó dédé ní o tó rọ̀ ní wa òṣìṣẹ́ ọlọ́wọ́n ó ń asan àwọn ọmọ ọmọ rẹ sàábà kan fún òní dín mẹ́rin aṣaraka mẹ́rin wàrà ọmọ mẹ́wàá mọ̀ ní máa kọ̀ báyìí tó ahàdà nínú mi ò kí fi ẹgbẹ́ nínú wa alẹ́ ní mi là yọrí am lọ́ọ̀dù ọlọ́wọ́n ọmọ òní máa sàánú sọ ọlọ́wọ́n ọmọ là yọrí am máa là wọn ò ní sáà ojú ọba máa sàánú ẹni pé ò ní sáà ojú ọba máa sàánú. bụ eke ẹgbẹ́ ẹ̀ máa dànù ni wọ́n ó wà máa dé wọ́n gbé pàtó bá dé àwọn nígbà tó wọ́n wà wọ́n ra nǹkan bọ̀ fún wọn tó bá lówó lọ́wọ́ tó bá yẹ nìkan lọ́wọ́ tí bá nínú ilé tó fún wọn tó fún wọn jẹ fún wọn àwọn tó bá múra kẹ́kọ̀ọ́ rẹ̀ gbogbo oṣù báyìí gba ìpínlẹ̀ ọlọ́dún tí ó lòdì gbà oṣù báyìí gbà kan báyìí oṣù báyìí ọgbọ́n ọ̀dọ́ sílẹ̀ fún ọ ọmọdé ọgbọ́n ọ̀dọ́ léke lónìí tó wá fún ní nǹkan ọpọlọ léke tó bá dọ̀la nǹkan eré ọmọ ẹ̀rọ olóyè jùlọ léke ọmọ ìkéré nìke ṣùgbọ́n tó dẹ̀ gbé ọ̀pọ̀lọpọ̀ wa skul ni kò tẹ́ tí òkè la ti fíìdì lọ fọ́mọ tí ọmọ mọ́ra mo ti fíìdì lọ skul kò sí wọ́n ti mọ̀gbẹ́ ẹ̀rọ jọba bẹ́ẹ̀ ojú yóò lè báskẹ̀tì wa yóò jẹun láàárọ̀ wọ́n ti gbé oúnjẹ fún gbogbo lọ sísun ṣùgbọ́n ilé gé sọ bisikíìtì wo wọ́n ti kó ilé gé oúnjẹ gbé kò sí lọ làáfà ní ìdílé jálẹ̀ lọ́dà skul dẹ́ni ó dùn lọ́wọ́ pé wọ́n gba bisikíìtì láàárọ̀ tí wọ́n bìtì náà lọ skul ṣùkámọ́ mọ̀ ẹgbẹ́ kó rí bẹ́ẹ̀ nínú ìgbẹ́lá apá àfẹ́fún wa ni pé ká ní òsùlùmù tẹ̀síyì òsùlùmù tẹ̀lìyì wà tẹ̀lìyì ọmọ sọ fọmọ rẹ pé tó o bá tún ṣe dáadáa báyìí máa ṣe kábàá fún ọ. ara lọ́gbọ́n ọmọ sọfọmọ nìyẹn ṣùgbọ́n ọmọ tàbí ìrọ̀sẹ́ o ọ̀jọ̀ bẹ́ẹ̀ o obìnrin kan wà yóò ṣe ọlọ́wọ́ bá wá kọ́ wá gbà kẹta àyè ti sọ ní gbàdọ́ fún lọ́wọ́ olóòtú tó bẹ fún lọ́wọ́ àyíjọba ní ìbàdàn mẹ́fẹ́ náà wọ́n abilé fẹ́ jẹ wọ́n kà sí bọ́ọ̀sì ọ̀tún náà ẹgbẹ́ ní wọn. èyí tó ọmọ ẹgbẹ́ tó ti bá dé màá fọ́ ń tẹ́ náírà. bó o ti sọ èrò ìdàdé tí n bá dé màá fọ́ ń tẹ́ ní àfẹ́ náà ẹ̀yàn wọ́rọ̀ mu wa tó bá dé ọ̀tún náà àgbàdo lọ́yà bẹ́ẹ̀ ni ùsùlùmù tẹ̀lé kí yìí ìṣúlù tẹ̀lé méjèèjì lọ mẹ́ǹkè wà á dẹ́rù bá ẹ̀ máa dẹ́rù bọ̀ mọ́ ọ gbọ́dọ̀ ní bẹ́ẹ̀rù rẹ̀ wọn wà á ní pé kọ́ ọ̀nà nínú ọmọ nínú Islam ẹgbẹ́ ọmọ kò gbọ́dọ̀ ju mẹ́ta lọ sílẹ̀ wà gbogbo ọmọ tí ẹ bá fẹ́ ní àlàyé ẹgbẹ́ ọmọ kò gbọ́dọ̀ ju kí ni ó mẹ́ta sí mẹ́wàá wọ́n máa sọ fọ́mọ́ rẹ̀ wípé ẹgbà tó jẹ lónìí lójú ìlànà. wọ́n máa sọ fọ́mọ́ rẹ̀ pé ẹgbà tó jẹ lónìí lójú ìlànà. ìṣọ́lá ọ̀la ló sọ àdìsí dojú di múlẹ̀ ni pé nínú ọ̀gbọ́dọ̀ kọjá mẹ́wàá ìlà àfihàn àyàfi ṣẹ̀rí àìsàn nínú ọ̀gbọ́dọ̀ kọjá mẹ́wàá ẹgbà tó nà ọmọ ọ̀gbọ́dọ̀ kọjá mẹ́wàá wọ́n ti bá lè fún mi lẹ́yọ kan O duro díẹ̀ ó béèrè lọ́wọ́ ẹ̀ ìgbà ló ṣe ṣe dáa ṣé ìgbà ló ṣe dáa o béèrè lọ́wọ́ ẹ̀ èyí kàn lọ́wọ́ ìjà lọ́wọ́ tó bá ti béèrè ẹ̀ pé à dájú ti bọ́ wa náà lọ́wọ́ ti nígbà lọ́wọ́ ojú mi ti dá fi sí yẹn fi sí fún kan náà pé ah! ṣètò ṣe ẹlẹ́yìn ìgbà tí ọba ti sọ̀rọ̀ ó ti jẹ́ pẹ́ bí ẹ̀rọ kékeré òtún òtún òtún nà sókè òtún dà wọn ni kọjá òtún wọn nà òtún ní kọjá ọ̀nà òtún mọ̀lẹ́ ọkọ̀ sí tó bá di jẹ́nu nǹkan sókè wá síbẹ̀ ìdí síbẹ̀ nù òtún nà mo ò kó síbẹ̀ wọ́n ti jẹ́nu yìí mo ò ní síbẹ̀ nù sọ́kè ìrẹ́gbẹ́ mi mo bẹ́ fún ọ mo bẹ́ mo bẹ́ mi kú níbi mo ti ṣe nìyẹn kọ́lọ́kọ́ mọ́ yẹn ọ̀rọ̀ ní gbẹgbẹ gbòòtò ajájà tó tó kọjá òyìnbó ni bẹ́ẹ̀ wọn la tẹ́bílì bìlì wájú ha èèyàn gbọ́dọ̀ gbọ́mọ létí ọ̀ gbọ́dọ̀ bá gbogbo fèsì báyìí èèyàn wọ́n nínú ẹ̀sùn èèyàn wọ́n ọ̀nà fèsì ibi abẹ́rẹ́ èèyàn gbọ́dọ̀ náà èèyàn wọ́n ọ̀nà ọmọ lórí rà ojú àdìsí lọ́wọ́ bẹ́ẹ̀ ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta èèyàn wọ́n ọ̀nà ọmọ náà gbogbo ara tó bí wọ́n dàgbé nínú kùmáì ọ̀gbọ̀rọ̀ nínú kùmáì ọ̀gbọ̀rọ̀ ẹ̀yìn ẹ̀yìn ọwọ́ àgbẹ̀gbẹ̀ ẹ̀yìn ọ̀gbọ̀ láì fún wa tuntun nínú náà. ìjọba kó bá abẹ́lé jẹ́ wàhálà ọ̀gbọ̀rọ̀ lọ́mọ́ tó a gbọ́dọ̀ sọ̀rọ̀ dáadáa. tó o lọ́dọ̀ wa bẹ́ẹ̀ o náà ní kí àwọn ọmọ wa tẹ̀lé ní ìbúwa ìbẹ́rù tó o bá lè ṣe ìjọba àti wọn lè tó bá lè dúdà kí tó dé ọkẹ ọha rẹ ni ó ní ìgbàdọ́ mẹ́sìn òdúgbò fún mi lẹ́yìn tí ìgbà fi lè gbọ́ ní kí ìjọba lè kó dé máa so máa so ọmọ orí bí mi. sọ ẹ̀rọ máa bà kó ní gbogbo mi ò tẹ̀lé méjì náà ni bọ́lọ̀ gánà ti wá ní kura náà nìyẹn. tó ọ̀rọ̀ rẹ̀ bí àhádọ́láwọ̀ àdáàbàn àníyàn àdìgbèjọ́ lẹ̀ fún wọn ìyá tó lé ọ̀rọ̀ rẹ̀ lọ pé àdìgbèjọ́ àdìgbèjọ́ lẹ̀ fún wọn. sọ ọwọ́ ní bíbí wọn ni yóò wa nínú wa àtijọ́ mi yóò lé kókókó ní bá ń ka ni so usulubu ẹlẹ́kẹta ni usulubu ẹlẹ́kẹrin usulubu ni kí sọ ọgbọ́dọ̀ sọ ìtàn àbíkú wa nínú ẹ̀sọ́ kan so torí pé ibu ọ ọgbọ́dọ̀ máa sọ ìtàn fọwọ́ rẹ wàá wo ìtàn ìtàn ànábì níjọ́ kan kí ló ṣe ó sọ ìtàn àwọn Abubakari ó sọ ìtàn bí ọyá ọmọ Abubakar kan ṣe nǹkankan ọmọ owó kan ṣe nǹkankan ọmọ kan ṣe nǹkankan náà wọn ó mọ wá tẹ̀lé ó sọ fún wọn wọ́n lè gbé àwọn jẹ́ jẹ́ sẹ́mẹ́tì ní ọmọ ní tí ètò Islam wọ́n jẹ́ àwọn náà máa ń sọ̀tàn fún wọn. ó ní ìdáná wọn jẹ́ ní wọ́n lẹ́gbẹ̀ẹ́ pé ẹ̀kọ́ ọmọ kalẹ̀ lẹ́dà wọ́n sọ̀tàn fún wọn. ṣùgbọ́n ìtẹ̀ Islam ju gbogbo ìtẹ́ lẹ́nu lọ ìtẹ́ kí ló ń sọ fún aláǹjá àti kí ní jẹ́ lọ ẹ̀ka wọn sọ̀rọ̀ lórí jáde. ìtẹ́ rí ìlú ọmọ ẹ̀sán wọn èrò gbogbo ìtẹ́ bọ́sẹ̀lẹ̀. wọ́n lọ́jọ́ wọn àti ìtẹ́nu Kùránì ìtẹ́nu àdìs ó sọ fún wa ìtẹ́nu wọn náà bá láyé gègé ẹgbẹ́ ilé ayé ló ti rí ọmọ kan bẹ̀rẹ̀gbẹ̀ lé wa ajẹ́ dada alágbá ní bó ti rí ní ọwọ́ aṣọ́kùn fọmẹ́ rí ìdí tí a ní kó máa sọ fọmẹ́ nígbà wà lẹ́nu ẹ̀ nígbà ìyá kan wà wà ní ẹwà ìgbélé fún wa wọ́n sọ eléyìí lẹ́nu bu àdìjà pa wọ́n sọ eléyìí sọ rí ìtàn ìtàn ní kùránì ìtàn bẹ́ẹ̀ ìtàn sọ̀hábà ìtàn ẹni ìtàn ẹyẹ gidi sọ wọ́n ní ìlàgbàdọ́ gà lára ọmọ hibula òye bẹ nínú kan ọmọ láìkì yóò láìkì tàn ẹ yóò jẹ kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ àwọn ẹ̀kọ́ wà sọ gbogbo àwọn ẹ̀kọ́ tó ẹ̀kọ́ nínú ẹ gbogbo ẹ̀kọ́ tó ẹ̀kọ́ ni wọ́n ló sọ fọmọ wọ́n máa bẹ́ẹ̀ lọ ọmọ bẹ́ẹ̀ kọ́ olórí bẹ́ẹ̀ ọmọ òfin ni láàká ìdílé wọn ẹ̀kọ́ wo lẹ wá ń kọ́ níbi gíní oníkámẹ́pàá rẹ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ́ ọkọ̀ lọ́sọ̀rọ̀ fún un ìwọ ló sọ pé àwọn ẹ̀kọ́ tó wà nínú kàyẹn ìwọ ló sàlàyé ìwọ nílà àkáyè ó lè fa nǹkan jáde tọ́mọ yóò lè fa jáde kìbọn náà wọn gbé ọkà tẹkọrẹ bí níta tó lè ba ẹ̀kọ́ wò lórí kọńtà rẹ nìkan yẹn wọn pa ọ̀rọ̀ ọba tó ọba ní ẹpàdé ọfún ààrẹ àdúgbò sọlá wa tó o ìwọ ni kò sọ nǹkan wà ní ìpínlẹ̀ yẹn ó ní ibìkan sọ fún adéká mọ̀ ṣe báyìí ó wà ìdìgbà ní bámẹ́ ojú ti kọ́ lẹ́kọ̀ọ́ mi bẹ́ẹ̀ tí wọ́n fa nǹkan jáde yọ nínú nǹkan omi àmọ́ ṣe báyìí ẹgbẹ́ wọn dẹ́gbà lẹ́nu english náà dẹ́gbà kan kan náà wọ́n ti kẹ́rin wọn yọ nǹkan mẹ́rin ó kọ́ lẹ́kọ̀ọ́ lẹ́yìn náà ìwọ gan jẹ́ lọ kọ́ lẹ́kọ̀ọ́ so mo ti tẹ̀lé tí wọ́n á kọfẹ́ o ọ̀wá rẹ̀ ní mélòó ni mo kà fún ọ mẹ́rin ọ̀yà kà fún mi padà kó o ṣàlàyé ẹ̀ ṣé yọ ní ìsinmi àti tó ìsìlúùbù kí ni o ìsìlúùbù lè kí sí. ẹlẹ́ẹ̀kẹ́ ìgbégbá yìí ìsìlúùbù dọ́bìlẹ̀ àmsà wàtílíkàlẹ̀ àmsà nàìjíríwò àmsà dọ́bìlẹ̀ àmsà wàá mú nǹkan ó fi wé nǹkan ó lè gí ni o ọ máa fi nǹkan wé nǹkan nǹkan wà fi wé nǹkan olùpa òwe náà o olùmúgbò ẹ̀wà o ó ṣàlàyé òwe yẹn fún ó ṣàlàyé òwe kan wà ní Yorùbá báyìí náà ti ń pa ìfẹ́ ń gbàdúrà pẹ̀lú ẹ̀rù wọn ni ọmọ tí a tọ́ ọmọ tí a kọ́ òun yóò gbé kí o ilé tí a bá kọ́ yóò gbé ta ọmọ ẹ̀rọ mẹ́mọ̀ àgbàlagbà tí ò kẹ́hùn sọ̀rọ̀ ọmọ wa sáré sọ̀rọ̀ wọ́n ló sàlàyé fún pé kọ̀kẹ́hùn sọ̀rọ̀ kọ̀ jẹ́rù bọ́mọ́ ẹ̀ tó bá dáadọ́ ní kíní tí àwọn ọlọ́pàá bá wá gbé nígbà tó bá bá wà sí ọ̀dà yóò kẹta sára lórí kẹta sára yóò hàn kú lé wọ̀wọ̀ lọ gbé ọmọ ti kó bá mi. <laughs> so wọ́n máa tún ní àwọn àṣàyàn ọ̀rọ̀ àwọn oníṣiṣẹ́ àwọn àṣàl ó fi nǹkan wé nǹkan fún mi ọ̀rọ̀ máa ń jẹ́ àfi nǹkan wé nǹkan ẹ̀rú kan ọjọ́ pé ó láwọn ọ̀gá ọ̀gá rẹ̀ nílọ tó fún gbogbo ìgbà ẹrú kan òun ọ̀lọ́ kó bá àwọn ọ̀gá rẹ̀ láwọn ọkọ̀ bu ọláwọn ọ̀gá rẹ̀ nínú ìlú nìkan so kọ̀ lọ́gà kan ṣoṣo ìdájọ́ lẹ́jẹ́ ọlọ́gà kan tí kò lọ ẹ̀rọ ẹrú tí ń sin náà bá dáadáa ẹrú tó lọ́gà tó pọ̀ tó kó náà ń ṣe ilé ọkọ̀wélé ọkọ̀wélé ọkọ̀wélé òun náà ni ẹ̀rọ ẹgbẹ́ òun jẹ́ pé gbogbo ìṣàlómú ní ọdún mélòó lọ́lọ́run mélòó lọ́lọ́run tó kún bá dé sí wọn adébúrẹ́ níṣẹ́ ọlọ́ba ní tọ́ ọba àmsáà àwọn ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ fáwọn ọmọ tó lára kẹta gbọ́dọ̀ ṣe òdìlé ṣùgbọ́n àwọn afá àkàlà ìfún wa ni àwọn sùúrù márààrún yìí àwọn afá wọn sọ̀rọ̀ ìfún wọn kàrí pé à ń lò ó láti lè fi upbring àwọn ọmọ wa inú ìsìláàmù láti ní inú ẹ̀sìn láti ní òṣùlù márààrún inú ẹ̀sìn òun ló ti gbèsè lé ẹ̀kọ́ báyìí lọ́wọ́ àmì ẹ̀sìn márààrún ọlọ́run bá lónìí kùránì. máa ń rọrọ ọmọ lónìí kùránì tó wọ́n bá ti rọ dá ẹ̀mí wa táà náà bá lo àánú òfin o á fi rọ bá ẹ̀mí àwọn ọmọ tó níparí oná ní pé ká mọ̀ wípé ẹ̀kọ́ ní láwùjọ wa wà yìí ẹ̀kọ́ mẹ́ta alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun ni ẹ̀kọ́ ẹ̀sìn ẹ̀kọ́ ẹ̀sìn bẹ̀ ní òun ni ọkọ̀ wa ní àkíńdá tó wà sọ ìhà àkíńdá gidi àkíńdá gidi ẹ̀sìn ọkọ̀ wa so ẹ̀kọ́ ẹ̀sìn nàmbà wán ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì òun ni ẹ̀kọ́ fún gbogbo abáfẹ́ fi gbélé ayé yìí kí ni ọ̀rẹ́ nílá ní afẹ́fì jẹ́ afẹ́fì mu àwọn ọmọ lọ sí ẹ̀kọ́ ìlú àwọn kan lọ bí iṣẹ́ wọn lọ kọ́ṣẹ́ ẹ̀kọ́ ìlú ó ní ìdíkan ní kálukú ọ̀lọ́ ọ̀kọ́ tó ti máa jẹ́ ibi òbí sọ̀síìdì láìpẹ́ ẹ̀kọ́ kan ní. ẹ̀kọ́ kẹta òun ni ẹ̀kọ́ ọlé ẹ̀kọ́ ọlé ẹ̀kọ́ ọlé ẹ̀kọ́ ọlé yìí èèyàn máa ń kọ́ lára bàbá èèyàn àti màmá èèyàn àti lára àwùjọ ẹ̀kọ́ olóyún èèyàn máa ń kọ́ èèyàn kọ́ farabalẹ̀ èèyàn kọ́ kéèyàn má kánjú èèyàn kọ́ kéèyàn má lọ kánjú à èèyàn kọ́ lára àwọn òbí ẹ̀kọ́ olóyún so ẹ̀kọ́ olóyún èèyàn àti ìwé ọmọ gbé bọ̀ yìí ní àdúgbò ń gbẹ́dẹ́ yìí sí ẹ̀bà lẹ́kọ̀ọ́ lẹ́nu mẹ́rin màá gbé ìgbà wá gbé mẹ́rin gbé ní ẹyọ kan náà ní olè jẹ mẹ́tẹ̀ẹ̀ta yóò àgbè wálẹ̀ rẹ̀ yọ àwọn ojú àwọn òwúrọ̀ kan láti. Báyà, ọ̀rọ̀ tó dẹ́gbọ́ So ẹ̀kọ́ mẹ́tẹ̀ẹ̀ta ilé ṣe pàtàkì fún wa. Ẹ̀kọ́ tó tóbi ju ẹ̀kọ́ ẹ̀sìn o. Oníkẹ́ni kọ̀ọ̀kan lọ kà sí jú o. Ẹ̀kọ́ ẹ̀sìn ó wúlò láyé wúlò lálùkì àwọn. Ẹ̀kọ́ ẹ̀sìn ó wúlò láyé wúlò lálùkì àwọn nínú ẹ̀sìn wa ni gbogbo ẹ̀kọ́ méjèèjì tó kú yẹn tó wà ẹ̀kọ́ méjèèjì tó kú yẹn wà lẹ́sìn tẹ́lárẹ̀ ẹ̀rọ àìdíkẹ́tẹ̀ ẹ̀sìn náà ní ìpẹ́ wa àìdíkẹ́tẹ̀ tí a bá mọ nǹkan tó wà ní kùránì dáadáa tó mọ nǹkan tó wà bẹ̀rẹ̀ bá tó máa wà àìdíkẹ́tẹ̀ tó lọ́ bẹ́ẹ̀ ṣe yóò dìde tẹ́lá bẹ́ẹ̀ ṣe bísínẹ́ẹ̀sì wà níbi tẹ́lá òṣèlú ọba sọ̀rọ̀ nípa àìsàn sọ̀rọ̀ nípa mùdọ́rọ́bà ẹ̀fẹ́ ti business ẹ̀fẹ́ jẹ́ ẹ̀ ṣíríkà ẹ̀ partnership gbogbo ẹ̀ lẹ́kìlá sọ. òṣèlú ọba sọ pé àdébí dáhùn kánà yá fún mi amẹ́lí yẹ́bi ọ̀njẹ́ ní oṣù ọwọ́ rẹ̀ ọ̀rẹ́ fẹ́rẹ́ fi kéèyàn ṣiṣẹ́ àdébí náà bẹ̀rẹ̀ rí gbogbo ẹ̀kọ́ yẹn lọ́wọ́ bẹ́ẹ̀ àdébí kọ́ mọ̀kànlẹ́kọ̀ọ́ ní sábìlá ṣe bísímìlá wà kúlù bí yẹn ní ìnìkà ọwọ́ ọ̀tún láàmú àti jẹun lórí láyé lórí àyànfọwọ́ sì jẹun. Eh? wọ́n sì wọ́n rí wọ́n rí wà kúlì ní ma yẹ̀ bí ìjọba àlẹ́gbẹ̀rẹ̀ ni ọmọ jẹ́ tí wọ́n bá bẹ́ẹ̀ ẹ̀kọ́ mẹ́tẹ̀ẹ̀ta bẹ́nu Islam ṣùgbọ́n tá a bá jẹ́ wọ́n á yà náà ẹ̀kọ́ Islam ló tóbi jù ọmọ jẹ́ afọ kékeré mu ẹ̀kọ́ Islam ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ti afẹ́ kàwé afẹ́ kọ́ṣẹ́ afẹ́ gbẹ̀gẹ́kẹ́ ìdá abáríkà yà sí bẹ̀ kárí pa ṣe dáadáa èdè àbá fi ọmọ wa sí ń bẹ̀ kárí pé ọmọ wa ṣe dáadáa ó mọ̀ dáadáa nísùlì ní ìyàdúró sọ ìgbà kọ́ ọmọjọba rẹ̀ ní ẹ̀kọ́ pé wàhálà ló fẹ́ kó bá tó bá ń sọ ìlú fẹ́ ká ìrànlọ́wọ́ kó kà dáadáa di akóbi kọ́ kó kà dáadáa ṣùgbọ́n kó o gbójú lọ́lẹ́ fi ṣe kó o tó máa náwó lé lórí torí pé ìwé náà àwọn akẹ́kọ̀ọ́ bá ń lọ fún mi o òwúlò gbẹgbẹ níbi gbẹgbẹ ọ̀rọ̀ òbí tí wọ́n bẹ́ẹ̀ ti ṣe ọ̀nà òde lórí tí wọ́n bẹ́ẹ̀ wọ́n yìí ló pé sọ pé kọ́ lọ kọ́ iṣẹ́ kọ́ mà kọ́ ọ̀nà òde lórí kọ́ mà dáadáa kó ní iṣẹ́ kó ní gbogbo ẹ̀ ilẹ̀ Yorùbá àmẹ́yàn yóò kọ́ṣẹ́ lọ́kọ́ṣẹ́ dànù ilẹ̀ wa jì yóò kọ́ṣẹ́ yóò kọ́ṣẹ́ dànù wọ́n ti di freedom kọ́ra ẹnu gbẹdẹdẹ lọ́rọ̀ ti freedom gbogbo family mi kù wá yóò ti freedom yà fi dànù ó ní fúlọ́wọ́ jẹ́ o wọ́n ti gbé àwọn sàṣeyọrí tó parí iṣẹ́ wọ́n ò fún ní bẹ́ẹ̀ wọ́n àṣeyọrí ló ń gbélé yìí. lára àlẹ́kọ̀ọ́ tó wà lọ́dọ̀ wa ń bínú ọmọ ọ̀sọ̀ ọmọ ẹ̀ wọ́n rà lẹ́mọ̀tì freedom kì í dandan kò ní náà kọ́tí mẹ́sì kò ní náà kọ́tí níbẹ̀ àwọn náà bu alákàfórí ara wa rò káńtà náà fi jẹun ẹ bá ti máa wí ara rẹ̀ wọ́n fi ní máa tó látara agbọ́dọ̀ sọ̀rọ̀ dáadáa wọ́n sọ̀rọ̀ dáadáa ká sọ̀rọ̀ dáadáa ẹ̀kọ́ tàbí fún ọmọ wa èèyàn ò ronú jinlẹ̀ ní ẹ̀yẹ́ I want to be a pilot I want to be clinical I want to be a doctor I want to be ọgọgọrọ àpò rẹ bóòlù ti jó ọmọ rẹ bẹ̀bẹ̀ kọ́ lẹ́kọ̀ọ́ fún ìdẹ̀kọ́ dáadáa láti bóòlù kàwé jọ lọ kọ́sílẹ̀ kò sí burú so ẹ̀kọ́ ojú mu lára nǹkan tó yẹ pé káwọn ọ̀rẹ́ yẹn ní kó lọ́wọ́ ṣe bísínẹ́sì kọ́ ọmọ bísínẹ́sì ṣe kó lè gbóòsì lórí ẹ̀kọ́ bá ti lágbára wọn ẹ̀kọ́ ilé yìí náà ká pọ̀ mọ́ wa ẹ̀kọ́ ilé káká àwọn ọmọ lẹ́kọ̀ọ́ ilé obìnrin á kọ́ lẹ́kọ̀ọ́ dáadáa kakọ wọn lẹ́kọ̀ọ́ dáadáa ọmọdé ọmọ jẹ ọmọdé ọmọ sọfọ gbogbo nǹkan ọmọdé ọmọ létúnṣe lórí àwọn àkọọ́lẹ́kọ̀ọ́ yìí tó gbẹ́bẹ́ káyì lẹ́sìn láàárọ̀ lẹ́sìn lọ́sàn lẹ́sìn lálẹ́ àwọn ìdàgbà ní gbogbo ẹgbẹ́ òbí alákọ̀wé náà fẹ̀rẹ̀ alákọ̀wé tí ọ̀rọ̀ adúgbò ayé àfihàn wọn àwọn lọ ọjà ọmọ náà wọn ti máa kó ní ti máa kó ní skul ọ̀dọ̀ ń kú orúkọ gba lọ́wọ́ tó bá dàgbé méje ọ̀hún àmú bàbá àti ìyá fún kò sí àárín ọmọ kò sí àjọṣepọ̀ kan ẹ máa dídí lásán bàbá ìyá mi díẹ̀ sáré bá mi lọ ọdún fún mi ọ̀rọ̀ náà ọmọ ilé sùn àwọn lọ́dún ọjà níta lọ́dọ̀ ọkú ẹ̀rọ bá mi ṣe ìrẹ̀lẹ̀ ní àwọn àmọ́ àpàlọ́dà fún mi. design náà ṣe dáadáa kọ́ mẹ́ ọgbọ́dọ̀ máa wà pẹ̀lú àwọn mẹ́ bàbá ọgbọ́dọ̀ máa wà pẹ̀lú àwọn mẹ́ ìyá ọgbọ́dọ̀ máa wà pẹ̀lú àwọn mẹ́ ọ̀gọ̀rọ̀ ní òfin síbẹ̀ láwọn ọmọ láti bá wọn ṣeré láti bá wọn sọ̀rọ̀ nígbà wọn bá sọ ìgbésí ìwọ ni kúdùrà wọn ló wò wọ́n lọ́ máa sọ wọn pé ebi náà ti kù sí kí ni wọ́n ti fáírọ̀sì wọn náà ti kó láwùjọ tí wọ́n fẹ́ gbẹ̀dànù tí wọ́n lọ wá àti fáírọ̀sì tí wọ́n ní ṣùgbọ́n àwọn ti kó fáírọ̀sì àti fáírọ̀sì ti ẹgbẹ́ òṣè wọn tó ojú ó gbóni ẹ̀ tó nǹkan ti dé bá ọ̀nì ẹ̀ fámìlì ẹ̀ ti bàjẹ́ ní kò láà ó lè má ṣe gbé ìgbé mọ́tàlìkì àwọn ọ̀nà òkùnjẹ ọmọ yẹn àti ọmọdé bá mi kí ló ṣe kí ni sọ́dọ̀ abụọ agbọ́dọ̀ sọ̀rọ̀ dáadáa ká so kárọ̀kù bára wa so àwọn ẹ̀kọ́ bẹ́ẹ̀ ká fáwọn ọmọ wa mẹ́tẹ̀ẹ̀ta ká fún wọn dáadáa ẹ̀wọ̀n làwọn náà fi jẹ́ ẹni tí ó rí ayé ní pẹ̀lú lọ́rùn dáàbà fún wọn dáadáa ààrẹ rí ayé má yọ ọmọ kan ní bọ́ọ̀sù ju ọmọ kan lọ. òṣèlú ọba ní màní alájà àríyá sẹ́yìn àtà àtẹ̀dúlógà àánà wà máa wú ìlújáná kà àtẹ. ẹ bá fẹ́ jẹ́ ọmọbìnrin méjì tó ti bàlágà èmi àti ẹ̀fọ́ òṣèlú náà bí wọ́n ṣe ń lẹ́kàn èmi àti ẹ̀mí wà ní àlùjánu náà. má yọ ọmọ kan ní bọ́ọ̀sù kò lọ́gbẹ́ nìkan ní junior tó oṣù tó gbé ní junior tó lábẹ́ wa lọ́dún gbọ́dọ̀ mọ̀yìn ọmọ kan ní pọ̀ṣù mọ̀yìn ọmọ kan ní pọ̀ṣù ọmọ ìyàwó kan mọ̀yìn ní pọ̀ṣù ọmọ ẹnìkan kan yẹn ní pọ̀ṣù ọmọ ọmọ ikú lẹ́ẹ̀lẹ́ òṣèlédè bí àtàwọn ti gbàlẹ́ bàbá nìkẹ́ ọmọ nì so ọmọlẹ sọ̀rọ̀ dáadáa gbogbo ọmọ ẹ̀yẹ bákan náà lórí yóò tọ́ àwọn tó gbé àgbàlagbà wọn ní ẹ̀fẹ́ ju àwọn tó gbé kéékèèké lọ tọ́lá bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ètò ọ̀tẹ́tọ́ yóò sì tó àwọn ọ̀dọ́ wọn ló ti bẹ̀rẹ̀ sí lórí àwọn kékeré ṣùgbọ́n bákankanáà ní ọjọ́ náà rí mọ́jọ́ níwájú rẹ̀ ọmọ ajé wọn rí bákankanáà ní ẹ̀mí rẹ̀ mọ́wọ́ ìyàwó pọ̀lọ́rí àwọn ìjà àbúnyà ọ̀dọ́ta kó o máa fi dìsáìdì ọmọ ọ̀rọ̀ ọ̀dẹ́rẹ́ o mọ́wọ́ ìjọkùnrin ìjọkùnrin kó o fi dìsáìdì ọmọ ọ̀rọ̀ ọ̀dẹ́rẹ́ o mọ́wọ́ pé ọmọ kan ọlọ́run ọba dá ní ojú àkáì rẹ̀ pé ọmọ kàlàkáì rẹ̀ kúrú kó fi máa dùn pẹ̀lú ọmọ mọ́tẹ́lẹ́rù ọlọ́run fi ẹgbẹ́ ohun dáadáa wọ̀ ṣùgbọ́n àti àwọn àbọ̀rọ̀ sọ̀rọ̀ dáadáa ọlọ́run fi àtàrà nípa kan wa ètò àgbẹ̀kọ̀rọ̀ tó sọ̀rọ̀ àǹfààní ọlọ́run tó wúlò fún wa ṣùgbọ́n àkàrà rẹ̀ àǹdí ìṣẹ̀lẹ̀ ọlọ́run ìlà ìlànà ọ̀sẹ̀ fúnka wọ́n àti olùkọ́.